الله ومن فلا ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا صلى الله عليه وعلى اله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى ó ah, ń fi yẹwà wípé la in shakartum la azidannakum tí ẹ bá dúpẹ́ fún èmi ọba adédàlá subhanahu wa ta'ala lórí oore tí mo ṣe fún yín máa ṣe àlékún Allah subhanahu wa ta'ala tá bá mú òfin rẹ̀ wá bó ṣe fẹ́ òun gan ọba adẹ́dà ó máa ń dúpẹ́ fún ẹ̀dá torí ọba shakur ni ọba tí máa ń dúpẹ́ ni fún ẹ̀dá èyí ni wípé tẹ́ bá ti ìdúpẹ́ fún ẹ̀dá ẹ̀ ni yóò tún jẹ́ kí ètí èèyàn ṣe yẹn èyí tó tún jù yẹn lọ yóò jẹ́ kó rọ̀ èèyàn lọ́rùn láti ti ṣe fóun ló fi jẹ́ pé gbogbo ìgbà àyà ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala tó ń fi yé wa wípé alladhina jahadu fina lanahdiyannahum subulana wa inna Allaha lama'al muhsinin tí àwọn tí wọ́n ń gbìyànjú lójú ọ̀nà wa a fi ojú ọ̀nà wa a fún wọn ní ìmọ̀nà a fi rọ̀ wọn lọ́rùn láti rìn kọ́nà mọ́ṣáṣí ọlọ́kan nínú wọn ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló fi sọ pé bí oore bọ́bá ṣe lè wù kó kéré tó kéèyàn ṣọpẹ́ ó ní man la yashkuru qalilan la yashkuru kathiran ẹni tá a bá ṣe lóore kékeré tí ó dúpẹ́ tí a bá ṣe tó tóbi fún ga kò ní dúpẹ́ wa man la yashkuru an-nasa la yashkuru Allah ẹni tí ẹ̀dẹ́yàn tó tó ṣe lóore tí ò dúpẹ́ fún èèyàn tọ́lọ́n bá ṣe nǹkan fún gan kò ní dúpẹ́ ọmọ ògbé sọ́wọ́ eléyìí náà nídìí eléyìí ní orúkọ gbogbo ẹbí Suleiman Muhammad Awad àti àwọn Ọlátúnjí àti gbogbo wa náà à ń sọ fún yín pé jazakumullahu khair wa barakallahu fikum a pè yín fún àpèjẹ ẹ̀dẹ̀jẹ́ pè láàdá ẹni tí ó jẹ́ pé bẹ́ẹ̀ kí ọlọ́run bá kọ́ wọ́n fi dùn yín kọ́ wọ́n fi dùn gbogbo wa gẹ́gẹ́ bí àfáà ṣe ń sọ̀rọ̀ síwájú ayat àwọn àmì àmì ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kì í mú wá àyàfi láti fi dẹ́rù ba ẹ̀dá wa ma nursilu li ayati illa takhwifan Allah subhanahu wa ó ní àyè fi àmì wá ránṣẹ́ sí ẹ̀dá àyàfi láti dẹ́rù bà tí ó jẹ ọ̀gọ̀rọ̀ ló gún jù ní yọmọlá ahad gbà tí wọ́n sọ yí pé kùsùfù shams ó máa ìyẹn ni wípé eclipse ni wípé báwọn ó ṣe rí bó ṣe rí bó ṣe wọ́n gbomi sílẹ̀ wọ́n gbé jígíbà kan bí wọ́n ṣe wò ó oríṣiríṣi báwọn tó dẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo nǹkan tí ń bá ń ṣẹlẹ̀ ìlànà ti wà fún wa ní bá ṣe ṣe ń bẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀kan náà ló ṣẹlẹ̀ nígbèsí ayé rẹ̀ sallallahu alayhi wa sallam kí ló ṣe ó jáde pẹ̀lú kòrò ojú débi wípé wọ́n ní aṣọ tó wọ̀ gan kò lè kó mára bí ń ṣe ń bọ́ léjìká rẹ̀ tó fẹ́ máa wọ́lẹ̀ ó wá ní kí wọ́n polongo ìpolongo gbogbo ìgbà tí ó bá jẹ́ kí tó bá ti jẹ́ pé nǹkan nǹkan àmì ìdẹ́rù bá ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ tó yẹ ká ṣe kí ni nǹkan ọ̀hún ó ní ìtìjá ila Allah subhanahu wa ta'ala kásá di ọba adẹ́dà kí wọ́n á ní èèyàn máa fi ń sá di ọba adẹ́dà jù níṣẹ́ lẹ́yìn ìgbàgbọ́ nínú ọba adẹ́dà ó ní irun torí kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlọ́m sọ ó ní as-salatu khairul irun o ó ní tọ́lọ́lá tó dáa jù ní ti èèyàn máa ń ṣe níṣẹ́ ló fi sọ pé wa man istata'a an yastaghfira falyastaghfir ẹni tó bá lè kún fún irun kíkí kó kún fún irun kíkí ìyẹn nawafil nígbà tí ẹrú ọlọ́run ọba kan nínú àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam radiyallahu anhu ó bẹ̀rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi yìí pé mo nǹkan kan lọ́dọ̀ rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi ní kíni ó ní mo fẹ́ jẹ́ mo fẹ́ wà pẹ́kípẹ́kíkẹ́lì rẹ nínú ọgbà àlùjẹ́ nàìjíríà gbẹ̀ndẹ̀ àlùkìyàmù òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà ní ó ní nǹkan mi tó béèrè ó ní á ah, mi ní nǹkan mi èyí tí mo fẹ́ ni kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà tọ́ka sí fún ó ní ọ̀rọ̀ mi ṣe pẹ̀lú ìkún fún kí orí rẹ̀ máa balẹ̀ ní gbogbo ìgbà sujud fi mada fi salat ìrun kíkí. Ah, òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam náà sì wẹ̀ tí ó bá ń dààmú lórí nǹkan kan ní tó máa ń ṣe onírun kíkí àti ìdáwọ́ apádà sí tawhid ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ọba ìmọ̀ tí nǹkan bá ń dàlámù tàbí tó bá ń páyà ìmọ̀ kó máa kírun tàbí kó máa sọ gbólóhùn Allah Allah Rabbi la ushriku bihi shay'an Allah Allah ọba mi o ìní fi kankan kan worogun owó rogún gbogbo ẹ̀ náà ọ̀dọ̀ rẹ ní ti ń wá bó bá ṣe lè bó bá lè ọ̀dọ̀ rẹ ni tó bá ń dẹ̀ ọ̀dọ̀ rẹ náà ni tá a bá fẹ́ kó dẹ̀ ìwọ lásàdì tá a bá fẹ́ kí ó le ìwọ náà lásàbá. Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó tún á fi yé wa wípé kì í ṣe nǹkan kan pé bọ́yá ẹnìkan kú tàbí ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ òun ní ń farú nǹkan báyìí o torí àsìkò gbà yẹn ní ọmọ òjíṣẹ́ náà sallallahu alaihi jáde láyé Ibrahim òjíṣẹ́ náà sọ̀rọ̀ rárá kìí ṣe torí ìyẹn àmì ọlọ́run ọba ni tí máa fi ń ṣèdẹ́rùbà fẹ́dà irun tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wá kí kò kírú ẹ̀ àrírú òun bẹ́ẹ̀ ní àkọọ́lẹ̀ kí irun kan ṣoṣo rákà kan ṣoṣo kó ní rúkú méjì kádẹ̀ ka súrà tó gùn nínú rẹ̀ torí báwo ló ṣe kí nínú ẹgbàá tó fẹsẹ̀ múlẹ̀ ó wípé lẹ́yìn suratul fatiha ó kéwú sókè kéwú tó gùn gan wọn ló tó ká ké suratul baqara kó jìṣẹ́ ńlá ké suratul baqara sẹ́mọ̀ pé ó yàtọ̀ sí ké kíta òkè ó túmọ̀ sí pé òòró yẹn gùn. ẹgbà wa náà sọ pé ìgbà tó lọ sí rúkú ó tún pẹ́ bẹ́ẹ̀ náà ìgbà tó wá dìde ní rúkú tó ṣe sami Allahu liman hamida wọ́n ń retí pé kó lọ sí sùjádà kò lọ sí sùjádà ó tún bẹ̀rẹ̀ kíra lẹ́yìn fatiha ó tún fagùn kò kan gùn tó kọ́kọ́ ni but ó fẹ́ gùn bẹ́ẹ̀ náà. tó ń túmọ̀ sí pé kí ni rákà kọ̀ọ̀kan rúkú méjì méjì ni lẹ́yìn eléyìí ló lọ sí sájídà ó tún pẹ́ ní sájídà náà bẹ̀ kí ló ń ṣe ó ń ṣàfọ̀mọ́ fún ọba dídá wa ta'ala ó tún dìde kúrò ní sájídà ó jókòó àárín ó tún pẹ́ bẹ́ẹ̀ náà ó ó tún pẹ́ ní sẹ́jìdà náà kó tó wá dìde fún rákà ẹlẹ́kejì rákà ẹlẹ́kejì lẹ́yìn fatiha ó ka súrà sókè náà tó gùn bí ìta àkọ́kọ́ but kò kan gùn tó ta àkọ́kọ́ ni ó ń pẹ́ lẹ́yìn díẹ̀ ìyẹn náà tún ní rukú méjì àti dìde méjì bẹ́ẹ̀ nínú ẹgbàá wa náà sọ pé ìgbà tí ó fi parí nínú òrùn yẹn wọn ló ń sá síwájú ó ń sá sẹ́yìn nínú òrùn náà ó ṣe gbogbo àwọn àlẹ́ eléyìí ìgbà tó ń sá síwájú wọ́n gbé àlìjánà wọ́n gbé dẹ̀dẹ̀dẹ̀ wọ́n fi hàn án báyìí òun ṣègbìyànjú ni láti já nínú èso rẹ̀ tó ń bá rí já ni ẹ máa je ni títí díjọ́ gbéǹde alikiyama ẹ̀ nírí jẹ́ tán sallallahu alaihi wa alihi wasallam gbà tó tún sá sẹ́yìn náà wọ́n fi hàn ó ní kí ni tí wọ́n fi hàn òun ó ní ná ó ní mi ríru ìní rí ní àwọn àti ìyà tọ́lọ́run fi ń jẹ̀dá tọ́lọ́run ọba fi hàn mí obìnrin tó dé olóńgbò mọ́lé tí ò jẹ́ ó jáde tí ò dẹ̀ fún lóúnjẹ jẹ tó fi kú sílé mo rí bólógbò ṣe ń dì mà tí ń já jẹ wọ́n fi hàn mí ẹni tó kọ́kọ́ yí ìlànà ẹ̀sìn tí ànábì Ibrahim sallallahu alaihi wa alihi tó gbé wá ní pé ọlọ́run ọba nìkan là á sìn òun là á sádi ìbínú rẹ̀ là á sá fún òun là á ṣe àfọ̀mọ́ fún mo rí báyìí bí yà ń ṣe ń jẹ́ látara pé ìyapa nǹkan pìlẹ̀ tí wọ́n gbé wá tó yapa sí. gbogbo eléyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹṣàlàyé rẹ̀ ó wá ní tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ o ntí kẹ́ ẹ kọ́kọ́ ṣáàṣì kẹ́ ẹ kọ́kọ́ ṣiṣẹ́ nígbìyànjú òun ni ìrún báyìí kẹ́ ẹ wá kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar kẹ́ ẹ wá máa pe gbólóhùn kan nínú àwọn azkar kí ni gbólóhùn allahu akbar ọlọ́run ọba ló tóbi jùlọ òun ló lékè lórí gbogbo nǹkan ó ní ẹ wá kún fún àdúrà nínú àdúrà tí yóò ṣe náà ni pé tọ́ wọ́ ọlọ́run ọba gbogbo báyìí bá ṣe dojúrú tó kọ́lọ̀ mẹ́jẹ tí wọ́n dojúrú ń bẹ̀ kó jẹ́ kí tí wọ́n dá ń bẹ̀ ó ní ẹ wá kún fún sàdákà sàdákà ẹ máa ṣe sàárà tó pọ̀ eléyìí pàtàkì ayé eléyìí ó nìyẹn kì í ṣe eléyìí nìkan ni ayé ọba adédàlá subhanahu wa ta'ala torí kí ló sọ. So? wọ́n ní inna fi khalqi samawati wal ard wa ikhtilafi al-layli wan nahari la ayati li uli al-albab. ìyí dídá sánmà àti lẹ́lẹ̀ gan fúnra ara rẹ̀ ọlọ́run ọba bá dẹ́dà subhanahu wa bó ṣe dá sánmà tí ò fi tẹ́ lè fojú rí bi ghayri amadin tarawnaha kò fi òpó kankan tẹ́ ẹ lè fojú rí báyìí òpó tẹ́ ẹ lè fojú rí kò fi kóró ó fi kóró kò sí òpó tó fi kóró ẹ lè fojú rí kò sí òpó ń ok àwọn àyàtì ọba adẹ́dá ni Allah subhanahu wa ta'ala ilẹ̀ bẹ́ẹ̀ náà òòrùn di ọ̀sán ọjọ́ mọ́ ilẹ̀ ń ṣú ayé àtọ́fà adẹ́dà náà ni torí pé kí ni gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn àkójọpọ̀ ọ̀sán àtòru náà la jẹ́ bílẹ̀ bá ti ń ṣú tọ́jọ́ mọ́ à ń bùkù sí ni táàfì bùtán táàfì bùtán sínú sàárè ìrìn àjò ni látìgbà tí wọ́n ti bí wa tí a lè fi pàdé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé kò sí ogún kan tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí Allah subhanahu wa ta'ala tó ní kó fi lélẹ̀ fún wa bíi zikrullah ìrántí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kò sípò kan tó wà kò sásìkò kan tó wà kò síbì kan tí Allah subhanahu wa ta'ala tí ó ti fi yé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wípé báyìí ni nǹkan báyìí báyìí láṣẹ báyìí láṣẹ báyìí láṣẹ. Allah subhanahu wa ta'ala wá fi yé wa wípé kílẹ̀ mọ́ kílẹ̀ ṣú báyìí tí ń bí ọjọ́ tí ń bí oṣù gbogbo ẹ̀ ló ló ń kà ó dẹ̀ ní ta fẹ́ ká ṣe ń bẹ̀. Allah subhanahu wa ta'ala inna iddata shuhur inda Allah itna ashara shahara. Yawma khalaqa as-samawati wal ard òǹkà oṣù tí ń jẹ́ ọdún méjìlá ni nígbà tí ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó ṣe kí ni tó dá sánmà àtìlẹ́lẹ̀. Ó wá ń fi yé wa wípé nínú àwọn oṣù yìí o mẹ́rin wà ń bẹ̀ hurum oṣù ọ̀wọ̀ ni wọ́n òun yà wọ́n sọ́tọ̀ kí ni ọba adẹ́dà ní ká má ṣe inú rẹ̀ ó ní ká má ṣe àbòsí àbòsí nínú ẹnigbàkigbà aburú ni ṣùgbọ́n nínú àwọn oṣù yìí aburú tó peléke ni. kí ló ń gbọ́ àbùsí oníṣírìkù kò sí to tó tó ṣírìkù kásẹ̀ ìmọ̀lẹ̀ akbar àwọlẹ̀ asgar ká fi nǹkan bọ́lọ́hún ọba orogún àbòsí ńlá ni ká ṣe sí nǹkan míì yàtọ̀ sí ti ntí ọlọ́run ọba tí wọ́n jíṣẹ́ náà sọ̀rọ̀ àbòsí ńlá ni lòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam fi sọ wípé àwọn méjì lórí nǹkan kékeré àwọn kan ọ̀kan nínú wọn ti bẹ̀rí kẹ̀ kékeré iná ọ̀kan nínú wọn ti bẹ̀dẹ̀rọ ná látara pé kí ni wọ́n ń ṣọdún òṣà ni kò é ṣe big deal lọ́dọ̀ àwọn èèyàn wọ́n wá sọ pé tọ̀ ẹ tiẹ̀ bá wa dá sí bó ṣe léwu kó kéré tó ọ̀kan ń wò nínú àwọn méjèèjì pé ah, nǹkan yìí òun ò ní ìdí rẹ̀ kò lọ́lá kò ṣe nǹkan kan jẹ́ ń mẹ́nu kú wọn kúrò lára mi òun ló fi kalẹ̀ tàṣẹ́buhu ayínà. wọ́wọ́ ìndọ̀lọ́ azim kékeré ló pè ṣùgbọ́n gbọ̀ngbọ́n níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sàásìlám ní in tó sọ́dẹ̀ èrò nánu ẹnì kejì ní ẹ́n kétékété wọ kétékété bọbara rẹ lẹ́mu lọ́nà ọ yàgò fún kọ́mọ́ kò tiẹ̀ bá tiẹ̀ àìjókòó pẹ̀lú dépò pé àáwà àmọ́ báwọn àmọ́ báwọn ṣe pọ̀ ọ yàgò fún ni rárá o ọ dàrú dídàrú tó dàrú látara pé ó kórìíra àfi nǹkan míì ìwé ọba adẹ́dáhùn lọ́lọ́run fi ṣe sábàbí oríire fún nínú tó fi ráàlì jẹ́ náwọ̀ ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra nínú gbogbo ìgbésẹ̀ tí ń bá ń gbé nínú bó ṣe ń wúwà nínú ọ̀rọ̀ sísọ nínú ròrí ọ̀tọ̀ ló rìn ní mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ gbogbo gbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbà tó wá ń sọ̀rọ̀ àwọn oṣù yìí ó ní ẹyọ kan dá wà mẹ́ta yòókù wọn ó lè tó dá wà yìí ó ní mẹ́ta yòókù tí wọ́n tẹ̀lera wọn àwọn ni zulqada zulhijja àti muharram táwa nù oṣù táwa nù ẹ̀ kí ni ìgbìyànjú wa nínú rẹ̀ kò síjọ́ kan tí ò ní ṣe rẹ̀ nínú ẹ̀sìn Islam pé a ah, nítorí ẹ̀ka ṣe ń bẹ̀ kò sí. kò sígbà kan tí ilẹ̀ ọmọ tí ò ní tó yẹ ká ṣe mùsùlùmí gbọ́dọ̀ mú àwọn nǹkan yìí ní ọ̀kúnkúndùn nínú àwọn àsìkò yìí ni ìtọ́wọ́ iṣẹ́ ààyè tó gbalẹ̀ jù tó gbajúmọ̀ jù ò ní wípé káṣọ yawma Ashura torí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe ba tó dé ọ máa ń gbà kó tó dé Madina tó já ilé yà Allah subhanahu wa ta'ala ó tọ́ka rẹ̀ sí ó dé Madina ó rí i pé àwọn Yahud wọ́n ń bá bàrà rẹ̀ àwọn nasara náà ń gbà bàrà rẹ̀ kí ló dé léèrè ní ọjọ́ tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó kó àwọn ọmọ Israel tó kó wọn yọ nínú ewu Fir'aun ní eléyìí àwọn tí wọ́n ń tẹ̀lé lánàbí Musa sallallahu alaihi wa sallam òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ní àwa la sí Musa jù yín lọ àwọn ẹjọ́ kẹwàá Muharram tẹ́lẹ̀ ọ̀ràn yẹn ni kí Ramadan tó dé ìgbà tí Ramadan dé ó di sunna kí ló yíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ lórí rẹ̀ ó ní àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù Muharram. ó pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti lọ sẹ́yìn ó parẹ́ èyí ò ní í pé àṣìṣe kùsìkùsì téèyàn bá ṣe nínú ọdún tó ti kọjá ó parẹ́ kò sí nǹkan kan tó lọ́lẹ̀ nínú ẹ̀sìn Islam wípé tí ọdún tuntun bá ti dé ká máa celebrate la bó ṣe jẹ́ wípé ọjọ́ òbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọn ò ní ká celebrate ẹ̀ bákan ká ṣàjọ̀dún rẹ̀ bákan bí ìbá ṣe ń tó náà sọ wípé níjọ́ Ismail ìjọ tí wọ́n bí òun nìyẹn ntòun fi ń máàkì ọjọ́ náà oníkíni àwẹ̀ gbígbà kò fi máa ní eléyìí ó ní ọjọ́ méjì wà nínú ọ̀sẹ̀. ọjọ́ méjì ni wọ́n máa ń gbé ṣẹ̀dá lọ jábọ̀ fún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala òun ó wu òun kó wọn wà nínú àwẹ̀ nínú ọjọ́ yìí àwọn ọjọ́ méjèèjì torí pé kíni kọba adẹ́dàá lè bá sínú ojú àánú wọ̀ àwọn ọjọ́ wo yomil isne àti yomil khamis ìgbà tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí bẹ́lọ́hún ọba láti yọmọlẹ ismail ó fi bọ́ sí yọmọ solasa láàrin irun ọ̀sán yọmọl arbaa lọ́lọ́run gbàdúrà. òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kan nínú àwọn sábẹ́ ibn Abbas radiyallahu anhu ó ní èmi náà ò fi lé nǹkan rí kọ́lọ́wọ́n bá wọ́n gbàdúrà á nǹkan káwọn láyà wọ́n kí àdúrà mọ́lẹ̀ ó lè jẹ́ pẹ̀lú àwẹ̀ wọ́n máa ṣàdúrà kíkankíkan yọmọlẹ̀ ismail yọmọ sọlásá ọ̀yọmọlẹ̀ àbíà òun dẹ̀ mọ́ ọkàn òun máa ń balẹ̀ torí pé nítorí iṣẹ́ náà sọ́ra àti láǹṣẹ́ ni lòun ń ṣe yìí nígbà tí wọ́n bá kí asiri ní yọmọ àrùbẹ̀á ọlọ́run ó fún un ní tóun fẹ́ yóò ṣe yín sí ara rẹ̀ ni. tó ń fi túmọ̀ sí wípé ọ̀nà tiwa yìí ó ti làálẹ̀ ó ti mọ́ gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sàásà náà ṣe sọ taraktukum ala mahjati bayda layluha kanahariha la yazigu anha illa halik aw kama qala rasulullah sallallahu alaihi wasallam mo fi ń sójú òpópónà tó mọ́lẹ̀ rokoṣo tẹ́rìn tẹ́fìlé pàdé ìyọnú ọlọ́run ọba nínú ọgbà àlìjọ́nà ibi tó mọ́lẹ̀ dé òru rẹ̀ rokoṣo lòun náà jẹ́ bíi tọ̀sán nǹkan kan ò rújú nínú òru rẹ̀ kásẹ̀ tó a máa sọ pọ̀sán ẹnìkan ò ní ṣì í àfẹni ìparun tálẹ́ni ìparun ẹni ìfẹ́nú tó rí ọ̀nà ńlẹ̀ tó ń lẹ̀ dẹ́gbẹ́. òjíṣẹ́ náà tó lásán láti ṣàlàyé lẹ́yìn kì í ṣe kó ṣàlàyé lẹ́yìn nìkan ó sọ fún ó fi yé wa pé gbogbo òṣèṣì tiwa o a máa fi yapa sí àwọn tí wọ́n takojú ọ̀nà ọlọ́run ọba ni látara pé kí ni ó ní tí mo bá di ọdún míì tí mo bá dẹ̀ míì ń gbàjọ́ kẹsàn oṣù Muharram nítorí pé kí kí n fi yapa sí àwọn Yahud kìí ṣojú ọ̀nà yín là ń tẹ̀lé ntọ́lọ́wọ̀n ọba fi rán wa ni nínú ẹgbà wa mi tí àkójọpọ̀ rẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam òfin yé wa pé kágbájọ́ kan síwájú rẹ̀ àtijọ́ kan lẹ́yìn rẹ̀. èyí ni wípé ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá abúna fi láà ṣẹ́kìnà sheikh abdullahi ibn abdulaziz bin baz rahimahullah rahmatan wasi'a wọ́n máa ń ṣe wọ́n máa ń gbàyàn níyànjú eléyìí wípé nínú àwọn hikma tó wà ń bẹ ní wípé rahimahullah rahmatan wasi'a bí èèyàn bá tiẹ̀ mísì òǹkà ọjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá yóò bọ̀ sí i yàtọ̀ sí pàǹfin yapa sí àwọn àwọn Yahud àwọn alẹ́ kitab torí pé ọjọ́ kan làwọn gbà àwa wá gba ìmọ̀ jọ méjì tàbí jọ mẹ́ta. tá a bá wọlé yọmọlẹ sinẹ àwẹ ṣùlásá àwẹ́wà àrùbíà àwẹ́wà khamis àwẹ́wà torí pé ọgọ́rọ̀ ọjọ́ khamis òjíṣẹ́ lọ́sọ̀làṣọ́là máa ń gba ààwẹ̀ kì í sábà fi ọjọ́ jùmọ̀ alẹ̀ láì gbà ọgọ́rọ̀ ọgbà ọjọ́ méjèèjì òjíṣẹ́ lọ́sọ̀làṣọ́là máa ń gbà wọ́n papọ̀ ni khamis àti juma gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith tá a bá fẹ́ jọ kí ló ń túmọ̀ sí un àgbà ismail sulasa arbi'a khamis àti juma pàápàá jùlọ ó ní ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tọ́ka sí fún mi rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam n tí ń fi mú un tí ń fi ní ṣìnà àlìjẹ́nà kí ló jíṣẹ́ lásán àṣìlám sọ fún ó ní alékèdè sọ àwẹ̀ gbígbà dọwọ́ rẹ̀ fẹ́ẹ́nẹ́wùlá mísìlùlá kò sí nítorí bí àwẹ̀ ní tí máa mú yàn súnmọ́ lọ́wọ́n bá tí máa mú kéèyàn jìnnà sí apàṣì torí pé kí ni ọmọ ń gbé ẹ̀mí àti ẹni tí ń gbà àwẹ̀ lọ sí martabatul ihsan gòkè kí ó máa ṣe gbogbo nǹkan bí ìgbà tí ń rí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala yóò máa sá fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn nǹkan tó yẹ kó sá fún torí pé kí ni ọmọ wípé òun gbáwẹ̀ ní tí máa kóyàn ró lójú ọ̀nà ọlọ́run ọba tí máa mú kí èèyàn tètè sóríire ààwẹ̀ àti ìrun méjèèjì yẹn ọlágbára ìyí máa tètè fọ ẹ̀mí má ìyí dẹ̀ máa jẹ́ kí ara rọ̀ láti ṣèjọba adẹ́dà Allah subhanahu wa ta'ala torí eléyìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ pàápàá jùlọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọgbà àníyànjú pé àwọn ẹjọ́ mẹ́ta o ká má fi ṣeré nínú gbogbo oṣù ayámúlùbíyìí jọ́ kẹtàlá jọ́ kẹrìnlá jọ́ kẹẹ̀ẹ́dógún tó ti kó sí àbí ó ti kó sí ó ti kó sí. kì í ṣe ẹnìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó tún gbà àníyànjú wípé <laughs> hijama ìmá sọ kẹ́kẹ́ tá a fi fa ẹ̀jẹ̀ tó jẹ́ wípé kò wọ́pọ̀ lárúbáwá gan ọ̀mà síwájú kó jíṣẹ́ náà sàásùlám tó dé torí ngbà tó jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam tó ń tó fẹ́ ṣe ìbéèrè tí wọ́n bi léèrè ní mahada èwo tún lélẹ́yìí ó ní shartatul mahjani kẹ́kẹ́ tá a máa fi ń fa ẹ̀jẹ̀ lára ni wọ́n wá bi léèrè bóòlù ẹ̀yin tún ṣe jẹ́ ó ní ma marattu bi malahi min al malaika laylata usriya bi illa kulluhum yaquluna li ya Muhammad alayka hijama ìkọjá nínú agbo kan nínú agbo àwọn màláìka ní òru tí ọlọ́run ọba ní kí wọ́n pè mí wá bẹ̀ ń wò tí mo rìnrìn àjò isra àyàfi nínú gbogbo àwọn agbó àwọn màláìkà yìí wọ́n ń sọ fún mi pé ìrẹ́ muhammad sallallahu má fi ìjà máa lẹ̀ láì ṣe nínú ẹgbàá mi ó ní wọ́n sọ pé ya muhammad mur ummataka bil hijama ọkọ̀ mọ̀kànlá sallallahu pa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láṣẹ láti máa ṣe ìjàmà òjíṣẹ́ náà sàásánà mú ọ̀rọ̀ wá tó pọ̀ lórí ìjàmà pàápàá jùlọ ó ní ìjàmà níjọ́ kẹtàdínlógún 17” jọ́ kọkàndínlógún nineteen àtijọ́ kọkànlélógún twenty one ó ní ìwòsàn ní kúrò nínú gbogbo àrùn sallallahu alaihi wa alihi wasallam débi pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà gangan fúnra rẹ̀ ọmọ ń ṣe ìjàmà lọ́gọ́rọ̀ ọgbà síbi méjì ibo ibi èjìká láàrin èjìká àti níbi ọrùn iṣan ọrùn ọmọ ń ṣe ìjámàs ó tún wá sọ fún wa wípé hijama alẹ́ rík amsalu téèyàn bá ṣe jàmà tó bá ṣe láàárọ̀ kùtùkùtù kó tó jẹun òun ló dáa jù kí nìdí ó ní máa ń jẹ́ kí ọpọlọ jí wá ìmọ̀ ń ṣàlékún fọ́pọlọ yàtọ̀ sí pé ìmọ̀ mú ìwòsàn wá ìmọ̀ jẹ́ kí ọpọlọ ó jí. láti ṣe sọ̀rọ̀ síwájú wípé tí gbogbo nǹkan bá ti kú òní bí wọ́n ṣe gbé kalẹ̀ ọmọ ń dàbá mi nì ń àkàkún tí ìbá ṣe kàǹkà nùtírà ó wípé ìṣesí àwọn haúsá ni afẹnìkọ̀ọ̀kan tó bá lọ síta. Si oníṣìjámọ̀ ti do onígbàjámọ̀ torí pé kí ni àmọ́ Hamdulillah. àwọn nǹkan tí a fi ṣe tí ó fi rọrùn tó yẹ pé ewu tá a mọ̀ páyà nínú rẹ̀ wípé kọ́mọ́dì yìí pé látara pé à ń lò ó àrùn míì tún wá tara abẹ̀ ṣẹlẹ̀ torí tí wọ́n fi ń ṣe tí ò bá wà tí gbogbo yẹn mọ̀ntẹ́fì ó ti kú ọ̀nbẹ nísìn torí pé ọ̀nà àgbàlódé tó pọ̀ ó wà ńlẹ̀ tá a lè gbà ṣe é tá a dẹ̀ nínú àwọn ọmọ ẹ̀yà tí wọ́n rìn lójú ọ̀nà rẹ̀ alhamdulilah tó bá yẹ pé bíi ilẹ̀ dúwọ́lẹ̀ àrídíyà ni wọ́n ti fi kún ara àwòsàn nínú àwọn ilé ìwòsàn hospitals modern hospitals tó bá fẹ́ ṣe german tó bá lọ sí medina oríṣi tó bá lọ sí maka oríṣi tó bá lọ sí ìhà tọ́ gbogbo ibi tó bá rìn lọ oríṣi ń bẹ̀ tọba ti béèrè fún ìwọ lọ́kàn ṣọ́ àwọn kọ́wáìdì látara pé kíni wọ́n ń gbé tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó fi lọ́lẹ̀ wọ́n ń gbé lárugẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ ńlá tá a kàn bẹ̀ ó ní wípé àníṣe ọ̀yọ́ ni wá ají bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ṣe bí bàbá ẹnìkan ojú ọ̀nà wa ti pé àgbọ́dọ̀ lọ́ọ́ máa mámúlù mọ́lá ń bomi mọ́ agbọ́dọ̀ dúró tìǹtì Allah subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sí wa nǹkan yóò ní wá ṣe ṣe o àyàfi pẹ̀lú kíni pẹ̀lú ìwà ìmà ìmà kí ni ọlọ́run ọba sọ kí làlàyé òjíṣẹ́ náà sàásọ́là lórí rẹ̀ àwọn ẹni ìṣíwájú tí wọ́n bá lò báwo ni wọ́n ṣe lò ó tába ti gbọ́ eléyìí ó pọn dandan pé ká mú lò ó pọn dandan ká pèpè sí díẹ̀ àwọn aráalé wa àwọn ẹbí wa àwọn ará wa tí ìdààmú bá ń bá wa lórí pèpè yìí a gbọ́dọ̀ mú sùúrù ara rẹ̀ náà ni pé ká mú sùúrù a dẹ̀ gbọ́dọ̀ kánjú. torí irin ni tí ń bẹlẹ́sẹ̀ alájọ wa tó pọ̀ tó jìn. tó ń túmọ̀ sí pé kó kíkí ni gbogbo ìgbà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ntí kọ́kọ́ máa jẹ wá lógún ni wípé kí ni ìtọ́sọ́nà sọ́nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam lórí rẹ̀. bó la ṣe ló gbà bó la ṣe lásìkò bó la ṣe rorí bó la ṣe sọ̀rọ̀ bó la ṣe wúwà níbo ló yẹ ká rìn sí níbo ló yẹ ká yẹra fún àwọn wo ló yẹ ká súnmọ́ àwọn wo ló yẹ ká jìnà sí gbogbo eléyìí a gbọ́dọ̀ mú ma eléyìí ni ó jẹ́ kí ìdúró déédéé wa ó fẹsẹ̀ rinlẹ̀ tá a bá ṣe lé ìdódédé wo ní sẹsẹ nílẹ̀ ọgọ́rọ̀ wà kó tó bímọ yóò bẹlọn bẹlọn bẹlọn tó bá bímọ tán níbi ìkómọ ló ti rí wípé kò fọpẹ́ fọlọ gbogbo àwọn màásíà tí ó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí lọ́ba ń bẹ̀ àgàgà tó bá tiẹ̀ wá jẹ́ pé à ń ṣègbéyàwó ni subhanallah ọ̀gọ̀ọ̀rọ̀ kàkún pé fúrúsọ̀ ni láti ṣe ìbáhà gbogbo ntọ́lọ́hún ọba ṣe ní haram. èyí tó kéré jù ní ọkọ̀ láyọ̀ jáde síta wọn ni wọ́n wá máa jó kí wọ́n máa mọ́rí. èyí tó kéré jù nù ọ wọ́pọ̀ kí wọ́n ṣe wife swapping àwọn tí wọ́n bá kóyàwó wọn wá síbẹ̀ àtọkọlọ́kọ wọn ni kí wọ́n exchange wọ́n ṣe ìta wọ́n ti ṣe tẹ́lẹ̀ wọ́n ti ṣe náà ìta pé àwọn irinṣẹ́ wípé íńtánẹ́ẹ̀tì Facebook àti oríṣiríṣi instrument globalization ni wípé káyé dàbá kan náà káyé lujára ayé dẹ̀ ti lujára lóòótọ́ ní tí wọ́n ń ṣe ní US nísìn láburú wọ́n ṣe ń bí náà kọkùnrin ọmọ sọ pé àwọn fẹ́ra àwọn obìnrin náà fẹ́ra àwọn àmọ́ tìtẹ́lẹ̀ kò é ṣe ní tí ó ti di ń tọ́gba ayé kan ní ìsìlẹ̀ wípé wọ́n sọ pé àwọn náà ń fẹ́ kí wọ́n fún àwọn ẹlẹ́tọ́ àwọn sọ́hánàlá gbogbo orú nǹkan báwọn. nígbà tí gbogbo ẹ̀ bá ti lu jára láì ìgbìyànjú gbọ́dọ̀ pàtàkì sí èèyàn gbọ́dọ̀ dìde sí tí ó jẹ́ pé kí ni gbogbo ohun tí ó bá ṣe kọ́ máa tọ̀ fínífíní pé tèmi ò gbọ́dọ̀ yapa sí ní tọ́nà tí wọ́n jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá eléyìí ni ó jẹ́ kí tiwa yàtọ̀ ní dáadáa ń ni ó jẹ́ kí tiwa dáa ń bẹ̀ gbogbo ẹ̀ bá tiwa ò ní bàjẹ́ ń bẹ̀ eléyìí pàtàkì eléyìí ni ká máa rán mẹ́nu eléyìí ni ká gbé sórí eléyìí ni ká máa wù níwà eléyìí ni ká máa pèpè Si torí pé kí ni tá à ń bá ń sọ pé kí wọ́n má sọ wá lẹ́nu kí wọ́n má sọ wá lẹ́nu kí ló jíṣẹ́ lásìlá àṣọlá ń sọ. ó ní ẹni tí ń bá ń sá fún ìsọnù ẹ̀dá nínú ìbínú ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀dà ẹ̀dáhùn wọn ò dé lágbára kan láti ṣe nǹkan kan fún nítorí ọba ọba kọ́ mọ́ wọn ò lè fún un. ṣùgbọ́n ẹni tí ń bá ń sá fún ìbínú ọlọ́run ọba ọ ń sá fún ìsọnu sọ́dọ̀ ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala nínú ìbínú táwọn èèyàn sọ pé ah, àwọn ọ̀gbá tiẹ̀ ọlọ́run ó dúró tì kọ́lọ́n mọ́sá dúró tì wá kọ́lọ́n jẹ́ ká lè dúró déédéé tí yóò fi ní tí ó fi kọlifáì fún kọ́lọ́n ó dúró tì ọ́ láyé ń bí nínú sàárè àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Uh, gbogbo àwọn àṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ ẹ́ bọ̀ ṣàbán àtúkòónú ṣàbán bọ́ sínú ramadan rajab ṣàbán ramadan dulhijja dulqada gbogbo eléyìí kẹsìrẹ́tùlẹ̀ ìbáadá ntí a fẹ́ ká gbà ń bẹ̀ ká mú ń bẹ̀ wọ́n ní al-istiqama ìdúró déédéé lójú ọ̀nà ọlọ́run bá a túra lẹ̀ nígbà kan torí kí gbogbo ẹ̀ bì wò ó rọrùn ju wípé kárí mọ lọ. àti bá ṣe jẹ́ nǹkan kékeré ní ọlẹ́ má kakún kọ̀ọ̀kan wo ó lè sọ̀rọ̀ ẹ̀fẹ̀ yóò di wàhálà ó lè ṣiṣẹ́ kan lówó yìí pé ẹja ṣe báyìí káti ẹ̀ káwa náà fi ṣe tiwọn ibẹ̀ ni wàhálà ó ti dé. ó wá ní bùkátà sí àdúà ìmọ̀ bẹ́ẹ̀ náà bá ń gbogbo gbà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kò fi eléyìí lẹ̀ nígbà kan allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik wa ya musarrifal qulub sarrif qalbi ila ta'atik wọ́n ọlọ́run ọba ọba tí máa yé ọkàn ẹ̀dá padà jẹ́ kí ọkàn tèmi ó rinlẹ̀ sójú ọ̀sìn rẹ̀ ọba tí máa ń darí ọkàn ẹ̀dá bó ṣe wù darí rẹ̀ sọ́nà kí n juwọ́ jùsẹ̀ sójú ọ̀nà rẹ̀ nìkan adu'an wakasatil istikfar káwa máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar gbogbo gbà kí láǹfààní eléyìí kò ní jẹ́ àjọra wa lójú torí pé scheme of work kò sí lọ́wọ́ wa ọwọ́ ọba adẹ́dà ló wà torí ìjọra ẹni lójú ọlọ́run ò fi bá wọn tí ó ṣàlẹ́ṣà tó fi ti òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò tẹ̀ ní í sí fún ẹ̀dá kankan bàtà àwọn sàábé lọ sógun bàdìrì kékeré ni wọn ọlọ́wọ́n bá ó fi pọ́n wọn lé kí ni tí wọ́n dì mọ́ ń gbàyàn òpó ọlọ́wọ́n bá nìkan subhanahu wa ta'ala bá wọ́n lo ogun míì wọ́n ń wò yí pé a'jabatuhum kasratuhum pípọ̀ wọn ọjọ́ wọn lójú kí ló ṣẹlẹ̀ <laughs> ọlọ́run bá jẹ́ kí wọ́n dáàmà gbà wọ́n wá dáàmà tán wọ́n ní à ah, ohun ọ̀bẹ́ ní kankan tán ohun ọ̀bẹ́ ní kankan tán ń tí ń bẹ láàrin wọn àtẹ̀dá ni òun pé òun lọ́ba wa àwa dẹ̀rẹ̀ rẹ̀ gbogbo ògbà a gbọ́dọ̀ ṣe tahqiq al-ubudiyya lillah subhanahu wa ìjẹ́ ẹrú wa fún òun nìkan a gbọ́dọ̀ fi rinlẹ̀ ń gbogbo ògbà tó ti bọ́ ewu ni. òfin tá a lọ tẹ̀lé nínú tó fẹ́ ṣe nínú ròrí rẹ̀ nínú sọ̀rọ̀ sí rẹ̀ tá a lọ fi jọ ọ pàtàkì ní gbogbo wa Allah subhanahu wa ta'ala sọ fún jíṣẹ́ náà sallallahu alaihi wasallam qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum wa yadkhulukum jannatan tajri min tahtiha al-anhar sọ fún wọn wípé tí wọ́n bá fẹ́ kọ́lọ́hún wọn fẹ́ràn wọn ẹ tẹ̀lé ojú ojú ọ̀nà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. tẹ́ ẹ bá ti tẹ̀lé ọlọ́wọ́n fẹ́ràn yín yóò forí jìn níbi tẹ́ ẹ bá kù sí. àkóyọ kan ṣoṣo fún gbogbo mùsùlùmí nù kí làkóyọ ọ̀hún gbogbo ń tá a bá fẹ́ ṣe kí ni ìlànà wa lórí rẹ̀ ká tẹ̀lé ká pèpè sí ká má jọra wa lójú lórí rẹ̀ ká má tọ́ ibi tá a bá kù sí kò sí bá a ṣe lè ṣe dáa tó a kù síbi kan òfìjẹ́ pé jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa ọlọ́run pa kò sẹ́ni tó mọ̀ ọ̀hún kí tó lọ́fi sọ pé sọ́lù kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tí mò ń kírun síbẹ̀síbẹ̀ nǹkan tó bá ti sálámà kí ni nǹkan àkọ́kọ́ tí máa sọ. astagfirullah ibi bí mo ṣe máa ṣe máa nìyí ibi tó bá kù sí dáríjì mi bá ń tún ṣe. téèyàn bá ti ń ṣe léyìí ìgbésẹ̀ míì tí ó bá gbé lẹ́yìn iṣẹ́ òun yóò dáàjé tó ti kọjá lọ kọ́lọ́njẹ́ kó ní wọ́n dáàjà náà lọ kọ́là àwọ̀ dáa jè ní lọ kí ọjọ́ míì táàbà máa lò láyé kọ́ máa dáa jè tó ti kọjá lọ kọ́mọ̀jẹ́ àjọra wa lójú kó dára ẹ̀ṣẹ̀ wa jìn wá gbogbo ìgbésẹ̀ wa kó jẹ́ ká jọ tó jíṣẹ́ náà sílá àlọ́ sọ́là kọ́mọ̀ wa dá lọ aláìjọ́ bíndẹ̀ alikiyama kó jẹ́ àbá wọlé ọlá kábà wọlé ọlá kó gbà wá lẹ́rú kó jẹ́ kí a lè pèpè ká dẹ̀ mú lò ká dẹ̀ ṣe é bó ṣe fi rán jíṣẹ́ lásán àsìlán pẹ̀lú orílẹ̀ kó fi á ṣe àríkọ́ṣe dáadáa fún ẹ̀dá kọ́lọ́wọ́n ọba kọ́dẹ̀ fi oríjìn wá lórí ibi tá a bá kù sí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد kò ní sí béèrè pé hmm, kò ní pé kò ní sí béèrè kò ní sí béèrè yìí pé ṣé Tuesday ní eight nine ni àbí torí pé kí ni tá a bá ti bẹ̀rẹ̀ lọ́la ìyá ọmọlẹ̀ isnail jọ jimá láàṣọ yẹ alhamdulillah tó ìjọ tí bá jẹ́ ń bẹ̀ yóò mú ìbéèrè pé ǹjẹ́ ò wá ní báyìí. kò ní bẹ́ẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ lọ́la eh, inshallah al kí wá ṣàwẹ̀ nìkan o èyí ó kóra ró kúrò gbogbo ìbàjẹ́ ni training ni láti dúó déédéé kọ́lọ́mọ́sá fún wa ṣe kọ́lọ́mọ́jẹ́ a lè dúó déédéé assalamu alaikum Allah ya ma lafiya da ainihin nisan kwana akan alkhairi akan batun ijama mutane da yawa suna tunanin kaman lallai kaman in kana bakin jini a jikinka shine ake yin ijama me bayani akan wannan ai kuskure ne ba dole sai kana da bakin jini ba a to akwai ciwowuka da dandama. dama wanda an sajjala a rubutacce suke malamin sunna sun tsara me ya za a hijama akan sunna akan wayannan ciwoyukan din kuma insha Allah Allah na kawo lahiya tare da wayannan hijama din musamman cikin tibin nabawi na babban malami ibn qayyim jawziya rahimahullah rahmatahu wasi'a littafi ne wanda ya yi bayani a kan hijama da dam dama yanzu an fassara shi zuwa turanci na gani a cikin hausa ma akwai su wanda kamata irin yanwanmu wanda suke yan wanza mai dan nan a dan tarbiyyatar da su don su gane ya kasance wannan aiki don suna yi ta farkin sunna za su samu lada kuma za su samu eh <laughs> ìbéèrè ọmọ ìyá ni wípé táwọn ẹlòmíín máa ń wò ni wípé ẹ̀jẹ̀ dúdú ni wọ́n máa ń fi ìjà máa fà kó lára tí ọgọ̀ọ̀rọ̀ máa ń dúró lé lórí nu kò rí bẹ́ẹ̀ ìdáhùn ni pé kò rí bẹ́ẹ̀ ìjà máa ìwòsàn ni tó jẹ́ ìwòsàn súnà tó jẹ́ pé ó ní oríṣiríṣi tí ń bá ń ṣèyàn tó yẹ pé ó ní ọ̀nà tí ó gbà ṣe ìjàmà tọ́lọ́wọ́n bá ń dẹ̀ fi ṣe sábàbí wípé kí wòsàn ó dé báyàn afánlá Ibn Qayyim Jawziya nínú Tibbun Nabawi rẹ̀ ó ṣe àwọn àlàyé àwọn ojú ọ̀nà yìí àwọn afáàmì náà tún ṣe ìgbìyànjú tí wọ́n ṣe àlàyé lórí rẹ̀ àwa ń sọ pé àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣiṣẹ́ gbàjámà wọ́n nídìí ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ lórí àwọn bí wọ́n ṣe ń ṣe yìí àti orí tí wọ́n ń ṣe fún kó fi jẹ́ pé látara bẹ́ẹ̀ kì í ṣe wípé owó nìkan ni wọ́n ń gbà wọ́n mọ̀ gbà ládàá gan lórí rẹ̀ kọ́nà ọmọ ṣàṣẹ ọlọ́run fún un. wọ́n tó fẹ́tẹ̀ bá kú lọ́fẹ̀ẹ́ àwọn tí a bá ní béèrè. one two three ìwọ́kọ̀ four, five, six, seven, eight, nine, ten. àyàn tàbá gba mẹ́wàá nǹkan èyí tó bá kù nọ́mbà one. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum asalaam no need ká béèrè ni ó oh, ní láti sálámà. ní oh. eh. um, tí um, kọ́tà mọ̀ ní ìgbà tí a sì máa dáadá sọ̀látù kùsùn mọ̀ pé a máa ń gbé kùránì tí sọ̀látù kùsùn a máa ń gbé kùránì tí a máa fi ń kírun but nínú àwọn tí a tún gbọ́ nígbàtà lékún ni pé bí a kò fẹ́ lẹ́tọ̀ pé àgbékùnrin àgbékùnrin kìí ṣe súnà wa gẹ́gẹ́ bí mùsùlùmí wípé tá a bá fẹ́ kírun ká wá gbé kùránì tíra wà dání tí ó wàá fi di wípé ká wá mú bí ìgbà tó jẹ́ pé ìyẹn gangan lójú ọ̀nà ìkùdíẹ̀ ní ń fà á kí ni ìkùdíẹ̀ ń ìmọ̀péwọ̀ tó yẹ ká fún Quran ní máa ń bíi kò wá yẹ kó di kó dàṣà kó di tí àwa máa fi lọ́lẹ̀ torí gẹ́gẹ́ bá ṣe sọ síwájú ìwọ̀ tá a ní lórí Quran àkọ́kọ́ òní ká bá ṣe fi ránjíṣẹ́ náà sọ́lá àlàsọ́lá èkejì káhà ẹ̀kẹta kagbọ̀yé. ẹ̀kẹrin tó rọ̀ mọ́ gbígbọ́ na náà ká ronú jinlẹ̀ lórí rẹ̀ any condition tá a bá bára wa nísìn kí ni Quran lórí rẹ̀ a karùn-ún tó pàtàkì ó ní pé ká múlò tàbá múlò tán ká máa bẹ̀ lọ́wọ́ ba ibi tá a bá kù sí tó bá fìdí wípé èèyàn ò èèyàn pàkànjẹ nínú eléyìí ọmọ ń fẹ́ ó lè jẹ́ wípé ó lè kà á níwọ̀nba ṣùgbọ́n kò ha sí ha Quran kì í ṣe nítorí kó dúró ńgbà kan tọ́rẹ́ ń tọ́ ha gan ìdúró ò sí fún un mọ́ ìdẹ̀rẹ̀ ò sí mọ́ àti ṣọ́ Quran tíyẹn bá ha tán ó léwu ó dẹ̀ ó le ju kéèyàn ti ha Quran lọ téèyàn bá jókòó tó jókòó dáadáa láàrin oṣù mẹ́fà yóò ha Quran ṣùgbọ́n tí e jáde láyé ṣíṣọ́ rẹ̀ kọ́ má bọ̀ ọkàn tẹ̀sẹ̀ rí lórí tí ọmọ ṣọ́ ní gbogbo wa ntí o fi ṣọ́ náà ni wípé ọmọ fi yan náà fìlà kọ́ máa ṣe tìláwà rẹ̀ kọ́ máa fi kírun náà. tó bá fi di pé mùsùlùmí pàtì kọ̀mọ̀ ha kùránì ojú orí ò di lọ́wọ́ gẹ́gẹ́ mo ṣe sọ síwájú ńgbà kan mo rí àwọn arúgbó bíi mélòó kan níwájú kaaba ọmọ nàìjíríà ni wọn bá mi tí sọ mi ìfẹ́lẹ́ ikun torí àwọn ẹlòmíì lè mọ̀ rò pé báyìí ọmọ nàìjíríà ni wọ́n wọ́n ti kọjá eighty wọ́n ti kọjá ọdún àádọ́rin ọdún wọ́n ti kọjá eighty tó yẹ pé gbogbo bí wọ́n ìgbìyànjú tí wọ́n ń ṣe níwájú kaaba ni pé bí koran ò ṣe dúró ìgbà tí wọ́n ha tán àwọn mẹ́rẹ̀ẹ̀rin bí wọ́n ṣe ń dì mọ́ra wọn nígbà tí wọ́n ń ṣe mọ́rájà mo rí wọn bẹ̀ eléyìí pàtàkì ní gbogbo ògbà èèyàn máa short èèyàn máa fi táìmù lẹ̀ fún ni láti máa ṣe gbìyànjú lórí rẹ̀ tí ò bá wá síbẹ̀ tí wọ́n bá rí pé kùsùfù ló ni tàbí kíyàmù lè láfẹ́ ẹ̀mìn tàràwí láfẹ́ kíni àwọn tí wọ́n bá ha wọ́n á tì wọ́n síwájú kí wọ́n ṣe mọ́rọ́jà torí wípé mistake wa lè wà ẹnìkan tàbí méjì nínú àwọn tí wọ́n wà wájú tí kúránù wọn yanjú dáadáa táwọn náà rí ha tí kúránù wọn yanjú dáadáa àwọn afáàní àwọn lè gbé Quran dání tí wọ́n bá fẹ́ jìtá kí wọ́n pe àkíyèsí rẹ̀ sí kọ́mọ́bà yí ìtumọ̀ padà àwọn àfáà kan ní rárá kò rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé bó bá tiẹ̀ jìtá lópin ìgbà tí ìbá ṣe Suratul Fatiha ló jìtá lé lórí kọ́mọ lọ. torí wípé àwọn ẹlẹ́sìn míì àwọn alel kitab àwọn ni nínú ìjọsìn wọn ni wọ́n máa ń gbé ìwé wọn dání ada wahid sani tí à ń bá ń kírun wọ́n fẹ́ ká máa wo ibi tá a sùjádà sí ni tá a bá fi gbé kùránì dání àníléwo ibi tí a fi ń aha kì tó wá ṣe nìkan nígbà míì àwọn distractions míì máa ń tún ṣẹlẹ̀ látara yípa gbé kùránì dání afẹ́jẹ́ lọ́rùkù bó lágbèsí afẹ́ dìde bó láṣẹ gbogbo orun báwọn tó bá ti dà báwọn súrà tí èèyàn ó bá fi kíbi kùsù tàbí tàràwí báyìí kọjá súrà tó yúzù mọ́ tó dẹ̀gùn díẹ̀ wọ́n á dáa sọ ju wípé kó wá dókòrò àdáni lọ àmbẹ́bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ papọ̀. Náà. Náà ní ti tí a bá lọ sí àṣàjà wọn. Náà. Láwọn lásàjà tí a fẹ́ dìde. Náà. Tí a bá ṣe tẹ̀gbìn a ti ṣe ṣé ilẹ̀ láti ṣe rọ́fìyàdé àbí a lè ṣe rọ́fìyàdé ẹ̀ wá sí òkè nígbà tí a bá ti tẹ̀gbé. ọ wà wá sẹ ó gbòòrò ṣé kí takbiru ṣáájú ni àbí rọ́fù yẹ̀dẹ́ ó gbòòrò èké tí yẹn ṣe ń bẹ̀. èyí tó tẹ̀lé òun ni pé um, ní àwọn pé súnà ni onísàlásàlà àsàlà wọ́n rí àlùjànnà wọ́n sáré sí àlùjànnà wọ́n dẹ̀ rí iná wọ́n sáré sí padà ṣé a lè sọ pé súnà lélẹ̀ kára náà ṣe ká sún lájú. sórí sórí so ẹ̀sìn ẹ̀sìn ilé ẹ̀sìn kọ́mẹ́dì ẹ̀sìn wa ilé ẹ̀sìn kọ́mẹ́dì ṣọmọ pé nítorí lélẹ̀ orí ni kìí ṣe wípé àròsọ kìí rẹ̀ ṣe pé drama kìí ṣe kọ́mẹ́dì kìí ṣe drama nítorí ni orí ni làṣẹ orí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni so ìwọ orí so ntí kí ọkàn máa ṣe ni wípé máa ronú jinlẹ̀ ni wípé ọlọ́run lọ́mọ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí tó fi ń mú àmì yìí tó fi ń fi ń ṣèdẹ́rùbà fún wa báyìí so ibi tá a bá kù sí ká tún ṣe ká kún fọ́pọ̀lọpọ̀ istighfar ká bàbà ara ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ká ṣe ọ̀pọ̀lọpọ̀ sadaqat ká ní ṣàdúà. na nọmba two. tí wọ́n bá ṣe kápá kéésì wọn sí pé wọn ò ṣe dà. Eh. alhamdulilayi ọlọ́run jẹ́ àárín sọ bàbá látara dáadáa tààrà sí àkókò ìgbélé mi fẹ́ràn pọ̀ díẹ̀. Na. bàbá alákọ̀ọ́kọ́ ni pé alhamdulillah ní ọjọ́ sunday tí àwàtà láǹfààní láti wà bí nafla tí. kì í ṣe nafla sọláàtì kùsùfù yìí ṣe nafla wájib ni. na mistake táwọn kan ṣe nìyẹn. ok ó jẹ́ wájib débi pé ó ní kí wọ́n pè é mú yẹn. kọ̀dẹ̀ sẹ́ni tó wà aram tí ó sì ń bẹ̀ tí ó kírun. tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá bá paláṣẹ ó ní àmì ọlọ́run ọba ni tí fi ń ṣèdẹ́rù bá ọ tó bá ti ṣẹlẹ̀ ẹ kírun tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ̀rọ̀ amúrù lélẹ́yìí nọ́ọ̀sù wo lọ́wọ́ sọ di súnà tàbí tó sọ di súnà lá lórí gbogbo ohun tó bá paláṣẹ ọ̀ràn yẹn ni àyàfi tá a bá rẹ́ẹ̀rí tọ́wá ní pẹ̀lú ẹ̀rí ni o tó bá wù yẹn lèyẹn lè ṣe tí ò bá wù yẹn kọ́ mọ̀ ṣe là ọ̀ràn yẹn ni. ẹ ṣeun bàbá. náà ni pé ẹ̀rọ torí irú èmi tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìjọ yẹn ó ń bà mí jẹ́ dìsín débi pé ìyàwó mi àtọmọ mi wọn ò láǹfààní àti ṣe ọ̀ràn yẹn nẹ́fìlà kí ló dé. reason ni pé ṣéǹjì àkọ́kọ́ láti kó wọn wá. náà kò ní ìdí kí wọ́n kó wọn wá. ìdí tó ohun tó wà bẹ́ẹ̀ ni tí a pé nínú kí ọlọ́run bá àti ọba ọlá rẹ̀ wọ́n ti ń polongo rẹ̀ láti gbà yìí débi wípé ọkọ ìyàwó gan wò wípé ṣé kò ní affect marriage mo ní lójú ọ̀nà wo ó ní òun gbọ́ pé wọ́n ní kùsù fọ́ ṣẹlẹ̀ nígbà báyìí mo ní kí ló wá ṣẹlẹ̀ wọ́n nítorí ọjọ́ yẹn náà ni mo ní à tó bá ń bá wa lẹ́nu ẹ̀ ṣé bí nǹkan kan là ń ṣe lọ́wọ́ ẹ̀sìn òbòdíyà míì tún ti ṣẹlẹ̀ láàrin tá à ń ṣe lọ́wọ́ nù á dẹ̀ fi tá à ń ṣe lọ́wọ́ yẹn á fi tì á dẹ̀ polongo òrun á jáde á kémù around eleven làwọn ni yóò ṣẹlẹ̀ but uh, kó tó ṣẹlẹ̀ akizur tán so Allah subhanahu wa ta'ala ó fi yẹ wọn wípé ìmọ̀ yẹn wọ́n yẹn o kò perfect but ọlọ́ ìmọ̀ yẹn ó ọ̀yàwó establish pé kíní yẹn ó ṣẹlẹ̀ lóòótọ́ nígbà tí wọ́n ti polongo rẹ̀ pé ó ṣẹlẹ̀ yẹn kátó lọ sí hajj náà ti polongo wípé kùsùfù ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ lábújá nígbà báyìí yóò ṣẹlẹ̀ ní lẹ́kọ̀ọ́ nígbà báyìí láwọn ibi báyìí báyìí báyìí yóò ṣẹlẹ̀ báyìí láti gbàyàn lẹ́yìn ó ti kọ́ bá a ṣe kí àti àwọn ọmọdé o àtàgbà o gbogbo ibi tá a bá wà tá ní kí gbogbo yẹn máa bọ̀ níbi ìvénu eh, wòlímà Uh, definitely ìtàn yìí ò lè contain èèyàn láṣà so gbogbo ibi tó bá ti bólú kálukú náà ni ni ó fi jẹ́ pé àwọn afáà sọ pé kò yé ṣe dandan kó jẹ́ masjid nìkan gbogbo ibi tó bá ti báyàn kéèyàn máa kí uh, uh. àwọn tí kò rí kí kọ́lá ọba foríjì wọn. Thank you mò ń tẹ̀ láti béèrè pé láti tanràn rẹ̀. a kábàámọ̀ a dẹ̀ tọrọ yọ àforíjì lọ́dọ̀ bàdé. alhamdulilayi eh, jazakallah. <laughs> number three. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi. Kò ní ìdí sálámà. <laughs> kọ́lọ̀ jẹ́ kárí ń pẹ́sà látàrí dáadáa. Um, àkọ́kọ́ question tó fẹ́ béèrè ìjámọ̀ tí ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀sà ṣé a lè fi ti ká donate blood tí wọ́n ṣe ń sìn ṣe ó jọra wọn. wọ́n àkójọra ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìyẹn náà wà nù wòsàn ṣé mùsùlùmí dẹ̀ lè ṣe. wípé kí èèyàn contribute ẹ̀jẹ̀ fún àwọn fọ́ọ̀tà kò àwọn fọ́ ọ̀tàkù. jazakumullah khairan. ẹlẹ́ẹ̀kejì ó yapa sí ilé díẹ̀ mo mo rí kíní kan tó jọ mí lójú ń jẹ́ òní hmm. nígbà tó ṣàlàyé ẹ̀ mọ́ ni àti kí n béèrè ń pẹ́ surrogate child. kí ni ìtumọ̀ rẹ̀ èbó <laughs> ọkọ àti ìyàwó ìyàwó tí o bóyá látàrí àìlera àbí inú ti bàjẹ́ húmbù ti bàjẹ́ kò lè conceive oyún kò lè gbé gbé ọmọ sínú ilé ọmọ rẹ̀ ò lè gbé ọmọ ilé ọmọ rẹ̀ ò lè gbọ́ ọmọ òun àtọkọ wọn wá gba farm ọkọ wọn gba head ìyàwó wọn wá fertilizer wọn gbé sínú tube tó bá dé certain level i think after the second forty days or first nah. or second forty days ah wọ́n á transfer sínú another carrier. okay. carrier yóò jóbìnrin mi tí òun ṣe. táwa ló bí ma ta ló lọ mọ. <laughs> wọ́n ní carrier iṣẹ́ tiẹ̀ ní ní ṣe wọ́n san owó ẹ̀ fún un jọ tó bá ti bímọ náà ló fojú kan ọmọ yẹn mọ́ ẹni tó ní hẹ́ẹ̀gì àkọ́kọ́ tí. Yeah ìgbà tó ń ṣe béèrè lórí ẹ̀wẹ́ ah, ah, àti ẹ̀tí béèrè kí ó dé ìkùdé kò pé. Islam tako <laughs> Islam tako tó bá jẹ́ wípé spam ọkọ àti ẹ́gì àwọn ni wọ́n lò tí wọ́n wá dá padà sínú ìyàwó yẹn gangan wọ́n kọ́ṣọ́ rẹ̀ after some time tó ti wọ́n wá gbé sínú ìyàwó yẹn gangan ọ wá ro nǹkan rẹ̀ ìṣeré àfọwọ́mọ́ yìí. But èyí tó jẹ́ pé ẹlòmíì ni ó gbé róòlù ìjẹun ìyá ta ni ó jẹ ìyàwó so gbogbo wọn yìí Islam fọ́ọ̀sì ìtìfákàlẹ̀ ulama ìtìfákàlẹ̀ ulama ala dhalik gbogbo àwọn afáfẹ́ ni kò sí Islam fọ́ọ̀sì. Ah. jazakumullahu khairan àwọn ìyá wa lókè béèrè pé ẹ bá wa ṣàlàyé sókè sí lórí ọ̀rọ̀ ìjàmà àwọn ò understand kí ló ń jẹ́ ìjàmà a ní sítì fún wọn tá a ṣàlàyé rẹ̀ àbí àwọn sisters gan tẹ́tẹ́ ẹ̀ máa ń ṣe wọ́n lọ kọ́ wọ́n máa ṣe. wọ́n tún béèrè pé ṣé ẹni tó jẹ́ married person ṣó lè jẹun nínú àwo kan náà pẹ̀lú neighbor. tí neighbor yẹn neighbor ọkùnrin. àbọ̀kùnrin àbóbìnrin. tó bá jẹ́ obìnrin èyí ń ṣe gbọ́. Uh, tọ́ba jọkùn ìbéèrè ebeere ẹni tó béèrè yìí ká fi sí pé obìnrin ẹgbẹ́ rẹ̀ ló túmọ̀ sí kò ní jẹ́ pé ọkùnrin ọlọ́kùnrin ní sọ. Uh, uh, so ṣùgbọ́n tí tọ́ba ti jẹ́ pé mùsùlùmí wọ́n lè tọ́ bọ̀ ọ́ jẹun ẹni ni wípé kí wọ́n kó àrò àtibá bọ̀ ọ́ jẹun. ṣé ẹni tí ò bá yàn tán lọ́kùnrin àti lóbìnrin wọ́n lè jẹ́ ń pọ̀ wọ́n lè jẹ́ ń pọ̀ la ẹnìkan tún béèrè pé ṣé ó tọ́ náà wọ́n tán ọkùnrin ọlọ́kùnrin àtòbìnrin olóbìnrin wọ́n wá ń jẹun nínú àwo kan náà. béèrè rẹ nù ah. ìdáhùn rẹ̀ ni pé kò lẹ́tọ̀ọ́ nínú ah. so wọ́n ní obìnrin tó lóyún sínú ṣó wà aláwọ̀ láti ta píìnì mara kí ló fi ta á mọ́ra wípé káburú má bàa ṣẹlẹ̀ sí i ṣé pé káburú má bàa ṣẹlẹ̀ ni. ó dàbí pé bẹ́ẹ̀ tàbí kó so òkúta mẹ́gbẹ̀ẹ́ tàbí so nǹkan kúdúrú kan mókè. Okay gbogbo eléyìí ọ̀nà ànù ni ọ̀nà orí burúkú ni shirk billah subhanahu wa ta'ala ntí ẹ obìnrin tó lóyún obìnrin mùsùlùmí ntí kọ́ máa kún fún ní ṣe onítàwízàt àwọn súra àwọn àyà tá a fi sáde ọlọ́run ọba kul wallahu ahad kul a'udhu bi rabbil falaq kul a'udhu bin nas òjíṣẹ́ náà sallallahu alaihi ní kò sí ní téèyàn fi bẹ́ẹ̀ lọ́run tó tún súra mẹ́tẹ̀ẹ̀ta yìí. kò dẹ̀ sí téèyàn ti wá ṣọ́rí kó nínú aburú tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta yìí tó kọ́ máa ka rẹpẹtẹ káàdà wọ̀ nínú kọ́márìn lóru nínú ọ̀rùn níbo ló ti wá fẹ́ rìn. Number four. Wọ́n lọ sí fẹ́ rìn. نعم مستحيل هذا Now, may Allah preserve you in goodness. And, and you um, um, my question is different from the Part, topic. Part, uh, inshallah. Um, there was a brother that was driving on the streets of Lagos. Now, so he made a turn. Okay. Now, when he made the turn, um, the police officers immediately took um, stayed on in his front and entered the car. And they told him he made a turn where the um, BRT's make turns there. Cars are not meant to make turns there. And of course, I was in the car. There, there was no sign that signified that normal private cars shouldn't turn. So she was like, they should move to the station. And he felt <laughs> he doesn't have that time and said begging. So a very serious begging. And with disgust, she collected 1,000 naira. So the question I have now is in fourfold. What he did, is it permissible? Because he was considering his time And of course, when you get to the station, my worst thing is it might be more than the one thousand naira. That's the first question. Is it permissible what he did by giving her that money? And the second one is, um, would it be better if he goes to the station, then calls probably some of his friends he knows that are police officers? Or lawyers. Like, sorry? Or lawyers. Or lawyers, okay? Or lawyers, okay? Or lawyers that would come and um, fight the case interpret for him. The case, interpret the law and all that. Yes, yes. Then um, the third one is, now, should one have a police friend officer specifically for this purpose? So if he falls into problems like this, then he contacts the person. So those are the questions. It's unfortunate. Policing is a honorable job. Policing is a honorable job. As law enforcement agents, without proper policing, the society will go into anarchy. Did that get? That's right. Because of that, any Muslim person who is in police should show example of probity, diligence, and uh, integrity. He or she should avoid corruption and uh, dubiousness and mischief. In most cases, when you need another police person to do any job for you, it is another using a mischief for mischief in most cases. Don't do that. As for going to station, if you can give the time to go to station and invite lawyers who will now come to prove that there is no sign there that indicates that one should not turn there, to fight that case to the end is safer in the process of that fight is jihad. You are getting reward. Because you should not contribute to the corruption of the society. A Muslim should not be part of the corruption in the any society. Muslim should cut a, a, clear and clean image of Islam and the, of the deen itself. It's very important. But if you are in a situation whereby your right is about to be denied you and you have no choice to give out bribery in order to to get your right. The, uh, there's no way out except that. Sheikh Islam Ibn Taymiyyah is of the opinion that the sin of the giver and the taker will fall on the taker because you have no choice. there's no way you can do. Because otherwise, you know, there are two evils now. You choose the lesser one. If you you pursue that to the end, you will lose your your property and and uh, your time and all that. But and uh, it's an evil in itself. The, your contribution, your giving out, is also an evil. We now weigh which one is a a lesser one is. That's it. May Allah protect us. um, mo My question, uh, in addition to what you have just said, is somebody is uh, in need of job. Maybe has graduated for like four years and uh, is without job, and he got a slot, and of which uh, he has been told that he should bring like uh, maybe 200,000, 500,000 to get the slot. What can a Muslim do in that kind of a situation? This is a question that comes from various states of this country. Yes, before I went for Hajj, so many people from different states of this country are asking this question that the slot appointment slots, employment slots were given to some party leaders. And uh, those who are deserving of these jobs were not given because they are not proteges of some of these political, you know, hang-ons. This is it. And these people have their own slots. And they sell this slot to people that uh, they've been asked to pay close to 300,000 naira to merit this slot. What do you do? The same thing. The same thing. Is it your right to have this job? Certainly it is your right. It's your right to be employed. But now, for that right to be given you demand is being made that you have to pay for it. If you can do another, look for another job, for Nema, that's better for you. May Allah believe. If you leave anything for the sake of Allah, Allah will give you a better substitute. This is hadith of the Prophet Sallallahu Alaihi Wasallam. When you leave a thing for the sake of Allah, Allah give you a better replacement. That is hadith of the Prophet You know, in this case, if they ask you to bring money and uh, you don't have the money and uh, it is their right to give you the job, it's better, Allah will give you a better one. But if it is not a question between death, life and death, you know, and you have the money, the sin of the taker and the giver will fall on the taker. Yes. Now, Jazakumullah khair. What, what if um, the person continuously asks, like Godfather is Godfatherism they do now, yes. person continuously ask for the money probably timely, quarterly, and all that. No, you don't. You don't allow that. So that you that's you stop that's from the beginning. That's why it's better to stop from the beginning. If he wants to eat his jobs or his slots, let him eat them. Yes, that is it. Number five. Now, lórí question ti ẹni alákọ̀ọ́kọ́ béèrè lẹ́ẹ̀kan yẹn lórí tán béèrè last lórí tánàdì sọ̀sán tó máa ń lọ sùn iwájú wá sẹ́yìn. Ah. so mo rò báwọn èèyàn pariwo wípé. ọmọ ń lọkọ. ó lọ ọ lọ wájú ọ lọ ẹ̀yìn nítorí kùsùfù kan ṣoṣo ló kí kò kíjẹ ọkàn lọ ẹgbà wa tó wá lóríṣiríṣi pé a lè kí báyìí a tún lè kí báyìí a tún lè kí báyìí a mistake ló wá àṣìṣe ló wá látọ̀dọ̀ ẹni tó gba ẹgbà wa wá tí wọ́n wá gbé ọ̀rọ̀ fúnra wọn ló fi jẹ́ pé Imam Bukhari sheikh islam ibn taymiyyah rahimahullah ibn abdulbar ibn qayyim jawziya àti sheikh imaamu muhammad nasiruddin al-albani wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ tó fi tọ́ka sí fún wa yìí pé kùsùfù kan ṣoṣo lòjíṣẹ́ náà sàrà sàlám kí ọ̀nà kan ṣoṣo náà ló dẹ́gbà kí ètò wà nínú sahih bukhari yẹn ìyókù tó wá lóríṣiríṣi ọ̀nà àwọn mistakes ni àwọn mistakes ni so ẹ̀ẹ̀kan ṣoṣo náà ló ṣe àwọn tó ṣe Nam, ibi tí mo fẹ́ relate ẹ̀ mọ́ ni ah. lórí àdìs kan tó wá pípa náà mi sọ sọ́nà ó máa ń kọjá níbi igi kan. Tó jẹ́ ó sì pé sọ̀hábà kan ó tẹ̀lé níjọ́ tó kọjá. Abdullahi ibn Umar kọjá láàrin Umar. Nam, lẹ́yìn tí àwọn sọ̀rọ̀ sọ́nà tó wá kú tán, Abdullahi ibn Umar ó tún kọjá ń bẹ̀ yẹn. Lẹ́yìn tó tún tẹ̀, báńdọ̀ ti ṣe tẹ̀ tó sì jẹ́ pé wọ́n ní igi yẹn kò sí ní ibẹ̀ so mo á fi relate ẹ̀ mọ́ ìbéèrè yẹn pé ṣé èèyàn lè wo dẹ̀lìlì yẹn láti náà fi ṣe. ẹlẹ́kejì ń bẹ̀ lórí ọ̀rọ̀ mímbà hmm. bí a bí àwọn kékeré tó máa ń ṣe síbi hmm. iwájú ibi tí wọ́n máa ń wà yẹn láti hmm. kírun bẹ̀ mo gbọ́ pé bóyá kò lẹ́tọ̀ọ́ nǹkan tí mo tún wá gbọ́ náà ni pé kò wáyé jùs láti kírun níbi hálù tí wọ́n bá ti nírú nǹkan bẹ́ẹ̀. kọ́ ẹ̀tọ́ ni bọ̀dé pé yóò lè kírun bẹ́ẹ̀ èyí ọ̀tọ̀ tún nìyẹn the best thing ni pé kí wọ́n wú kí wọ́n wú kó mbẹ́ tí wọ́n bá wá wú kí máa mú sọ̀kalẹ̀ ara àfọ̀nṣẹ́ bọ̀dí pé ká má kírun mọ́ṣáláṣí pàápàá torí yẹn èyí tó ti fẹ́ ó ti fẹ́ kọjá ó ti fẹ́ kọjá. jazakumullahu khairan number six. ìbéèrè rèé tí mo fẹ́ béèrè ni pé téèyàn bá fẹ́ ṣe ìyàwó bí èmi bá ń sìn mo fẹ́ ṣe ohun bọ́ọ̀lù náà. ó ti ṣe ìyàwó. mi ti ṣe. zila zila zila ọpẹ́ o ọpẹ́ náà ọpẹ́ ọpẹ́. àwọn ìgbà tí a lọ dájọ́ mi ti gbọ́ àgbọ́yé lórí ọ̀rọ̀ ìyàwó àmọ́ ìgbà tí mo gbọ́ ìkànṣẹ́ tó wá aṣojú mi ní Sunday tó kọjá ta lọ ṣe níṣẹ́ rí àmọ́ mo wá try láti nígbà tásìkò bẹ̀ mo lọ ráwọn mo sọ fún ìyá ìyàwó mi pé bá a ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀ a lè ṣe bẹ́ẹ̀ mọ́ o àní lè gba alága dúró mọ́ àfi olórin mọ́. gbogbo nǹkan tó dẹ̀ ń sọ fún mi ni pé ọlọ́run ní jẹ́ kí n róṣe o pé sáfẹ́ ṣọ̀fọ̀ ni kíní kan ìgbà tí ìgbà tó ń sọ fún mi kò sẹ́nibọ́dì ń bẹ̀ èmi àti wọn náà ni a jọ ń sọ but ìgbà tí ẹnìkan wá wọlé ẹni ẹ náà wà ń bíbà mo wá ń ṣàlàyé nǹkan tó ń sọ fún mi fẹ́ni yẹn kò ó ti tó bẹ́ẹ̀ bí fifteen minutes tó tún wá pè mí padà pé àìrọ́ o bóyá mo ti lọ join àwọn tẹ̀blíkì ni mo ti lọ ṣe kinní kan ni pé mi ní róṣì o kinní kan wọ́n ṣáà ń ṣe gbogbo ẹ̀ bọ̀ nǹkan tó ṣáà tí mo wá fẹ́ béèrè ń sìn ni pé padà àwọn ti ní. ìbéèrè mo ní ìbéèrè kékeré kan kí ni tí a ṣe ní yomal ahad àbí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe níjọ ahad tí ó tọ́ka bó ṣe lè wò kó kéré tó sóṣì ṣóúnjẹ ni ò ajẹ ni àbí bí tá a gbà ni ò tó ni ò yẹjú ó dùn mí tọ́ síbẹ̀ àbí múra àwọn tí wọ́n wá síbẹ̀ ni ò ni ò bójú mu. ó wá dùn mí tí wọ́n sí bẹ́ẹ̀. <laughs> ìgbà tí nǹkan tí àwa ń sọ ń sìn ni pé tí wọ́n bá gbà tí tèmi sọ lérò tí mo ṣèrò lọ́kàn mi ni pé tó bá gbà tèmi ṣe fẹ́ hmm. màá ṣe tó bá wá gbà tí mo ṣe fẹ́ tó yẹ pé ọ̀nà tí àwọn sọ pé àwọn fẹ́ tọ̀ yẹn pé bẹ́ẹ̀ ni ká ṣe ṣe pé ṣe mo nẹ́tọ̀ láti bá wọn ṣe bẹ́ẹ̀. ìwọ àtìyàwó rẹ ẹ gbọ́ra yín yé dáadáa mo ti ṣàlàyé fún òun náà dẹ̀ ti gbọ́ òun tún fẹ́ máa lọ òun fẹ́ máa gbọ́ wá sí bíi bíi kéèyàn máa wá síbi irú bíbà bọ̀wọ̀n nígbà láyè. wọ́n ń gbà láyè. òun wá ní pé ìgbà tí mo sọ fún ní ẹ̀yìn èyí tí mo sọ ẹ̀ ó ní pé mi bá ti má sọ fún wọn pé ká jọ ṣe níbọ̀ ibẹ̀ ṣe pé tèmi àtòun bá ti jọ wá ń gbé o àwa mọ nǹkan tàbí sí pé àwọn pé nǹkan tí ń bá ṣàṣe lòun máa ṣe. ẹ̀sìn ẹ̀sìn ní ìgbéyàwó tí èèyàn dẹ̀ ń jẹ̀nà lórí ẹ̀sìn ní pé kọ́lọ́run gbà lọ́wọ́ wa kí ọlọ́run bá tó wá gbà lọ́wọ́ ẹ̀dá ó gbọ́dọ̀ jọ ìlànà oníṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà lọ́mọ bíbí ó ní bá ṣe bímọ ọmọ bíbí náà ẹ̀sìn náà ni bẹ́ẹ̀ náà lọ́mọ bí ọmọ títọ́ ọmọ títọ́ ẹ̀sìn lọ́nà òjíṣẹ́ lọ́sà àṣìlá ó fọmọ fọ́kọ ó fẹ́yàwó ó dẹ̀ fẹ́ wọ́n fẹ́yàwó fún ẹ̀ńtọ́jọ́mọ fún ẹ̀ńtọ́jọ́mọ gbogbo eléyìí ni ìlànà wà lórí rẹ̀ bàbá jẹ̀gbádùn àbí tá a bá dunnú ó ní bá a ṣe ṣe tó fi jẹ́ pé ìdùnnú yẹn bá a ṣe ṣe yẹn a máa gbalada lórí rẹ̀ jíjẹ mímu níbi àjọ à ń ṣèyàwó kì í ṣe súnà ọ̀ràn yẹn ni bó ṣe lè wù kó kéré tó bí ipa ò bá bí ipa ò bá sí a lè rọra pè ìràn díẹ̀ bó ṣe yàn márùn-ún bó ṣe yàn mẹ́wàá tí kò bá sí láti pa nǹkan a lè ṣe toast bread a lè ṣe mọ́sà a lè gbé dàbí nù kalẹ̀ kí wọ́n kàn kọ́ mọ́ bá fara nira wa lára bọ́tá àyè rẹ̀ bá wà á pa àwọn èèyàn jọ wọ́n pẹran wọ́n pa màálùú wọ́n fi kóníyàn lẹ́yìn jọ tòtórí pé kí ni nínú tí máa mú kéèyàn dógókè àgbà níwájú ọlọ́run ọba ní ti dáadáa ó ní ìfúnni ló ń jẹjẹ kápẹ́ra wọn kó fi lálùbáríkà sí gbogbo eléyìí ló ti bọ̀ bó bá ṣe jẹ́ bó bá ṣe wá níwọ̀ntúnwọ̀nsì ni. àwa fẹ́ ṣe léyìí a gbọ́dọ̀ ṣọ́ tí ó wàá ba ìjókòó yẹn jẹ́ tí ó fi jẹ́ wípé àtúbọ̀tán burúkú yóò wàá tàtàrà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí. Si, lọ́kọláya kí ni tó lè fa eléyìí tí ìjókòó wa tó bá lọ yapa sí ntọ́lọ́wọ́n bá ń fẹ́ afẹ́ wa ṣe ìjókòó afẹ́ ṣàjọyọ̀ báyìí nísìn àwa yọ yọ̀bẹ tirun gbà wá gbà dànù haramu ni aṣọ wa wá ń wọlẹ̀ orí burúkú ni àwa wa góòlù sọ́run àwa sáyà kò jọra wọn haramu ni àwa ní ká ra kárara wà típsì díẹ̀ ká fọtí gé díẹ̀ ìbá àmọ́jù kékeré lọ kábàtẹ̀ káwà háì fúngbà kan orí burúkú ni gbogbo wọ̀nyí torí pé kí ni ọtí èso mi tí mùsùlùmí máa fi ṣègbádùn orí burúkú ni gbàtà mú kéde ṣe irú táyé ń bí ọtí olóṣì àwọn olórí burúkú ni táyé ń bí ní ọgbà náà láti lè mú tiwa ẹni tó bá dẹ̀ bá wọn mú láyé ń bí kò ní bá wọn rí mu lọ́rùn kàwa mùsùlùmí dìtọ̀ ọ̀hún ọtí ìgbádùn tọ́lọ́wọ́n bá ti pèsè fún wa nínú ọgbà àlìjẹ́nà á jẹ́ kí wọ́n gbọ́ yé pẹ́sìn ní problem tí wọ́n tí àwọn ọ̀gọ̀rọ̀ ní ni wípé wọ́n rò pé kọ́chọ́ ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ téèyàn bá rẹ̀ ti jẹ́ mùsùlùmí àtẹ̀sìn rẹ̀ àti kọ́chọ́ rẹ̀ ó ti dòdìndé ó ti dọ̀kan ṣoṣo náà ní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù so àìlágbọ́yé yẹn Eh, ọ̀gọ̀rọ̀ àwọn àfáà gan iṣẹ́ ń bẹ lọ́wọ́ wọn náà kọ́lọ́ọ̀bá kó ṣe nírọ̀rùn fún wa tíwà tìyàwó rẹ̀ bá ti gbọ́ra yín rí tí ṣé wọ́n ti wọ́n ti wọ́n ti sọ pé àwọn ti fún ẹ lọ́mọ ẹ́ eh? àyẹn kéwú kó gọ̀ ẹ̀yẹn kéwú kó gọ̀ torí gbólóhùn gbọ́dọ̀ jáde tí gbólóhùn bá ti jáde wípé ah a ti fún ọlọ́mọ o igi at least káwọn ẹlẹ́rìí wà níbi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn eléyìí ò ní igi so tí ọba tí ìsinyìí ń bẹ̀ tó yẹ pé wọ́n ní kí o ṣe máa wá náà ní àwọn èèyàn rẹ̀ wà nǹkan igi ò tí so bọ̀ tí wọ́n ti sọ pé tí wọ́n máa ń fún ẹ láàyè ìwọ ni prominent contestant ní kò sẹ́ni kankan wọn ò gbà kẹ́ni kankan kó tún nájà yẹn mọ́ because ọmọ ìyá rẹ̀ bá ti nájà tí wọ́n dẹ̀ ti fi sí ẹlòmíràn gbọ́dọ̀ sọ pé òun ó tún máa rìn ní dèdè dẹ̀ mọ́ àwọn òbí gan dẹ̀ gbọ́dọ̀ má jẹ́ kí ẹlòmíràn orin bèbè àfi tí wọ́n tó bá yẹ pé wọ́n ká nǹkan kan mọ́ lọ́wọ́ tí kò yẹ ká ká mùsùlùmí mọ́ di irú nǹkan báyìí ẹ lè bẹ́gi fún un rárá o a ní gbé ọmọ wa lọ sí ju ilé ṣùgbọ́n èèyàn dáadáa ni ọkàn balẹ̀ sí ẹ̀ ń kàn kí gbèsè kó jẹ́ dáadáa ẹ̀yin ṣètò nǹkan kan ẹ fún wọn ní ààyè níwọ̀ntúnwọ̀nsì bó tí wọ́n bá ti lè ṣe pé wọ́n yá ni pé à ọlọ́run fa àlùbáríkà sí i a fi fún ẹ ẹ ti di lọ́kọláya ẹ̀yin lẹ́wàá decide bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí ń báyìí torí ire ó fi kúnbẹ̀ tí òfin ní sábúrú ẹ̀yin méjèèjì lẹ́ jókòó ẹ wàá ẹ gbọ́ra yín yé lórí èèyàn torí tó bá délẹ̀ tán sọmọ pé tìdí bá bàjẹ́ kọ́lọ́mọ́ bá tiwa jẹ́ tẹ́ni dìní dà so. bí mo yẹ ń ṣàlàyé fún ìyàwó mi ó ti gbọ́ but òun ní òun ò fẹ́ kọ̀rọ̀ sáwọn mọ́mí òun lẹ́nu àwọn dẹ̀ sọ pé àwọn ìyàwó ló lè sọ bí a ṣe lè ṣe wedding. náà ọlọ́run ọba lẹ ń kọ̀rọ̀ sí ní lọ́dọ̀ báyìí. nǹkan mi fẹ́ mọ̀ ni pé tọ́ọ̀mù àti gbà kí n má ṣe no ntí o àní sọba yẹn ntí o bá ti tọ̀ na ntí ọlọ́run ọba fi rojì sẹ́nà sọ̀rọ̀ àṣọlá má ṣe. ìbéèrè ẹlẹ́kejì. náà inṣàlá. ẹlẹ́kejì ni pé eh tí mo ṣe wà yín sìn. dà. bàbá tó bí mi lọ́mọ. dà. àwọn babaláwo yẹn ni. ok. ok tó bá wá pè mí pé. wọ́n ń ṣe méjèèjì papọ̀. but nǹkan tó ṣe sì sí. ṣé wọ́n ń kírun. wọ́n máa ń kírun lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ok. nínú àwẹ̀ nìkan. ok. nínú àwẹ̀ nìkan. tó bá ti wá pè mí ń pé bóyá kí n wá gba nǹkan kan. tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń lọ mo máa ń lọ gbà tí n bá ti lọ gba nǹkan yẹn màá sọnù but mọ́ èmi ti wá mọ̀ pé mi kì í lò sùdàmọ́ èmi máa sọ fún wọn pé gbogbo nǹkan tó máa ń fún mi yẹn mi kì í lò so that kí ni ẹ wá fàjà láàrin mi àti wọn ìgbà tó wá fẹ́ ṣe oyè kan nínú oyè wọn tó máa ń ṣe yẹn náà oyè àwọn ní ìwà lọ wọ́n ṣáà àtọ́pá àwọn ọkọ mi lọ́mọ mo wá àwọn ẹ̀gbọ́n mi ṣáà bẹ̀ wọ́n ṣáà wá parí ẹ̀ bọ̀ ẹdíjọ́ mẹ́ta wọ́n wá ṣẹ̀wá pé mi pé kí n wá mo wá yọjú sí wọn wọ́n ṣáà gbé kinní kan fún mi pé kí n máa lọ lò náà ni but àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n wá pọ̀ ju wọ́n pọ̀ jù mí lọ tó yẹ pé mi lè mo wá gba kíní yẹn mo wá gbé wálé so that mo wá lọ sọnù ìgbà táwa ń sọ láàrin ara wa àwọn kan wá sọ pé kò nẹ́tọ̀ kí n gbà àwọn kan wá ní bí mo ìgbà tí mo sọnù ó sì dá àṣàwà. ó sì dá bó ṣe sọnù yẹn but má gọ̀ sàn láàrin jẹ́ kí wọ́n mọbi tó dúró sí bàbá àti ìyá gbogbo gbìyànjú wọn bí ó ṣe dáa fún wa ni but ibi tí ó ti dáa fún wa kò yá wọn kò dìgbà tá a bá ṣe ṣíríkù tàbí tá a bá ṣe bọ kó tó di pé yọ̀dà fún yàn tí ó ti yé báyìí nìsín tí wàá sọ fún ọ ní wípé kí wọ́n fàdúrà sìn ọ́ èyí tó ọ dáwọ́ léyìí kó yọrí sí rere fún ẹ kó jẹ́ kó kọ́rọ̀ ẹ lọ́rùn láti ṣe súnà ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ tẹ̀lé bójúṣe lọ́nà àṣálà tó ṣe ló ṣe fẹ́ ṣe kí wọ́n yọ̀ǹda rẹ fún ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ sallallahu alaihi wọ́n dẹ̀ ń gbìyànjú ìgbìyànjú tẹ ní pé káwọn náà join kíní iye sàrẹ̀ èèyàn gbọ́dọ̀ kú lórí eléyìí bí wọ́n gbọ́ yé bọ̀dí ibìkan ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ́ kọ́kọ́ gba freedom tiẹ̀ ná kó tó kò ṣe é gọ èyàn é ṣe súnà ọgọ èyàn declaration èyàn jáde ìta ni òòsà kan kò lè gbè mí kò dẹ̀ lè sọ mi kò lè tọ́jú mi wọ́n ń gbìyànjú wọ́n fẹ́ ṣe bí òbí gẹ́gẹ́ bí òbí ààbò ni wọ́n fẹ́ dáàbò ẹ̀ bọ̀ wọ́n ní wọ́n yín ẹ lẹ́fọ̀ọ́lọ́n àtòjíṣẹ́ rẹ̀ sọ́lá àlọ́ sọ́lá owó ti ní o ti ní àwọn nǹkan tí tọ́lágbára ẹ̀ tó yí wọ́n tó tó ó tójà rẹ̀ gbè tó ti yé báyìí nísìn ẹ wà á pè because kó ìwọ nìkan máa dá ṣe o ò tí ì bọ́ ń bẹ̀ o ọ gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn náà bí ṣe yí pé wàá gbé àwọn afá tí wọ́n gbọ́ yé látòrí àwọn tí tí ó fi máa ń difficult ní pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pera wọn láàfà wọ́n ń lọ sọ́dọ̀ wọn lọ gbà nǹkan wọ́n dẹ̀ ń jọ ń ṣe ni síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n jọ ń ṣe ni so wọ́n á wàá máa wò yí pé ké wọ nìwọ ké ń bo ni tiẹ̀ ti wá tó fi jẹ́ yí pé ọkàn fẹ́ fi ra rẹ ọfẹ́ fi kóra rẹ sínú ewu concern wọn nìyẹn bòjẹ́ wọ́n gbọ́ yé pé rárá àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń ojú kan làdá ní àdá tí wọn ò lójú kan tó òun èé sára rẹ̀ jẹ́ kí wọ́n gbọ́ yẹn yé yóò ní ìdí kí wọn náà wá ìmọ̀ dáadáa kó tó di pé ó lè pè wọ́n ó lè máa kún fàdúrà fún wọn yí pé kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí kó rọ̀ wọ́n lọ́kàn kí wọ́n lè fi ṣe ti ọba adẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala kẹ́kẹ́ bó ṣe fi rán jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀nà àánú ni gbogbo ọ̀nà ọ̀nà àánú ni ọ̀nà òṣì ni tó yẹ pé ẹni tí yẹn bá bá bẹ̀ kú kò ní rí ìdọ̀ inú ọlọ́run ọba kọ́lọ́run ọba kọ́yà wáyà. Hmm. jazakumullahu khairan ẹ dákun torí àsìkò ìbéèrè kan wà nílẹ̀ ìbéèrè náà ni pé lọ́dọ̀ àwọn ìyá wa àwọn awuyewuye kan ń ṣẹlẹ̀ nípa pé bóyá yàwó ọkọ eléyìí níyàwó méjì eléyìí níyàwó kan oníkàwọ́ ti wá fọ́ọ̀mù caucus group ètò ìwọ tó bá ti ní tó yẹ pé ìyàwó nìwọ wọ́n ní gúrùpù tiẹ̀ àwọn ìyáálé náà ní gúrùpù tiwọn tó àtàwọn tí wọn ò tí ní kí ẹni tó ṣe wípé ó ti ní ìyálé ni ó náwọn góòpù tiẹ̀ àwọn kan ò wá gbọ́dọ̀ máa bá ẹni tí ìyálé yẹn bá ti ń bá ṣọ̀tá bí ń ṣe pé nù ẹ má bínú bẹ́ẹ̀ sì bínú ẹ bínú torí ìbánisọ̀tá náà ni à lágbájá o ẹ má bá sọ̀rẹ́ mi ìmú lọ́rẹ̀ẹ́ so kí ni wá ní ìdàkejì ọ̀rẹ́ so awuyewuye wá ń ṣẹlẹ̀ débi pé ó ti mú àwọn àbújẹ́njẹ́kù tó pọ̀ ó ti mú bá wa lórí kíni tó ẹ̀sà ọ̀rọ̀ yìí ó yẹ yín ju bí mo ṣe sọ lọ ẹ bẹ́ẹ̀ sì bá wa yanjú abala yìí torí pé ṣé ìtakò ọlọ́run ni torí pé àyà ọlọ́run ọba ni tó fi nǹkan yìí tó fi lélẹ̀ pé ká ṣe é àbí ìtako ti mùsùlùmí àbí ìbá mùsùlùmí ṣọ̀tá kò yéèyàn mọ́ àbí ìwà kèfèrí ó ń ṣe wá ń dẹ́wu mùsùlùmí tó ẹ dákun ẹ jọ̀ọ́ ẹni re ni wọ́n ṣùgbọ́n ṣù fẹ́ lò wọ́n. bákìyàtù jàhílíyà náà ni. ẹ ṣeun sà hmm. jazakumullahu khaira. ràlẹ̀ràlẹ̀ àṣẹ́kù ojú dúdú ọpọlọ dúdú tọ́dẹ́jẹ́ pé í máa bí ìwà dúdú ìwàkíwà ìbáṣepọ̀ pẹ̀lú ẹni ẹ̀dá wọ́n gbọ́dọ̀ dá lérí bọ́lọ̀wọ̀n gbe ṣe gbé kalẹ̀ subhanahu wa ta'ala tó jíṣẹ́ náà sáà sálàm kọkọs sàlàyé rẹ̀ grouping caucus kan tẹ́nìkan bá fọ́ọ̀mù tọ́yà pàṣẹ tí ọlọ́run bá fi rọ́jìṣẹ́ lọ́sọ̀lá àṣọlá orí ibú ni kò lóko méjì. ìtaàkàn ọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa lóbìnrin ni pé kéèyàn jí látàárọ̀ kó jókòó síbì kan títí títí zúrù fi tó kó tún kó lẹ́yìn zuhur kó tún gba ibòmíì lọ tọ́ pé àkíran báyà lẹ́yìn asri ni àsìkò tó lò yìí yóò ṣe ìṣirò rẹ̀ níwájú ọba adẹ́dàbò olóṣèlú èyí tí ò bá tẹ̀lé ojú ọ̀nà bọ́lọ́wọ́n bá ti fi ń ròjìṣẹ́ náà sàásìlám lórí rẹ̀ nínú àwọn àsìkò tá a lò yìí ìbálẹ́jẹ́ burúkú ní ọ̀jẹ̀ ọ gbọ́dọ̀ fẹ́ràn ẹni ẹ̀dá kan tí ìbá ṣe pé ẹnìyẹn ti ń ṣe ọjà ń tọ́lọ́wọ́n bá fẹ́ràn tó yìí ṣe náà sàrà sílà ń dè lọ. tọ́ba yẹ pé basis ìdí tó ń fi bẹ́ nìkan ṣe ọyà pàṣẹlẹ̀ orí burúkú ni kí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún but kì í sọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ìjókòó wọn yóò máa continue ní yom al-ahad al-qadim kí wọ́n fi máa àwọn kankan ó gbóná ju bó ṣe rọra yàn yìí lọ. tó jẹ́ pé tí a kàn sọ náà ni wípé kò sí àgbọ́yé ni torí masalan ó yẹ kọ́mọbìnrin mọ̀ wípé tóun bá ti borí àsọ̀rọ̀ ojú bíbò òun kàn borí lásán ó ní sítándàdì ẹ̀kọ́ tí à ń retí lọ́dọ̀ rẹ̀ tọ́ba wa ti di pé ó tún ti bá dé pé ó tún bọ socks ah ó ti ju ordinary level lọ ọ wá tún tẹ̀síwájú ó ní niqab lòun ó lò ah kọ́lọ̀ mọ́ fàgò wá sẹ́yìn ah ó ní àwọn àṣesí ìwà ìsọ̀rọ̀sí àti ìrìnsí tá a gbọ́dọ̀ bá lọ́wọ́ èèyàn tó ti kẹ̀rẹ̀ nídìí eléyìí ah, àbùkù ńlá ni kí ọba dẹ́dà kọ́ máa bà wá jẹ́ kó dẹ̀ tún wá sí ó nídìí ẹ̀kọ́ àwọn kan nìkan ò lè dá sí gbogbo wa náà ni àwọn tí wọ́n bá fẹ́ láàrin ara wọn náà wọ́n níṣẹ́ tí wọ́n ṣe lórí rẹ̀ tó pọ̀ tó jẹ́ pé tírú nǹkan bá ń bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n máa ṣe ṣáì síra wọn kí wọ́n má bàa fi fààyè gbà á ọlọ́run ó ṣe ní rọrùn. ẹ dákun torí àsìkò. náà àwọn obìnrin wọ́n béèrè pé ṣé tí ọkọ àwọn àwọn jọ i mean ọkọ àtìyàwó bàbá ìyàwó wá pàṣẹ pé kán má ṣe nǹkan kan ó advice wọn lórí pé kán má ṣe nǹkan kan ọkọ wa bẹ́ẹ̀ni kò í sọ pé pàṣẹ bẹ́ẹ̀ni so ọkọ wa insist pé ọkọ wa tún sọ pé òun máa ṣe tòun lélẹ́yìn èwo ni kóun tẹ̀lé nínú àwọn méjèèjì ṣọ́kọ̀ ìtọ́kọ̀ ń sọ ni kóhun ó tẹ̀lé ni àbí tí bàbá ń sọ. ìtọ́ba ti bó fi hàn láwọn àbámú bẹ̀. jazakumullahu khairan. salati. látọ̀ àti màálùkì fi máa ṣe ètò kálíkì àkùn. هذه هي قاعدة يعني في معاملة بينك وبين أي أحد òfin principle ni tó jẹ́ pé yọjọ́ di ti ń bẹ láàrin ẹni ẹ̀dá ọ̀fẹ́ ẹni tí àṣẹ wà lọ́wọ́ rẹ̀ ó pàṣẹ bọ̀dá àṣẹ ń wá yapa sí tọ́lọ́wọ́n bá fi ń rójìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá àṣẹ ń gan fúnra ara rẹ̀ la mahalla lahu min al kò tẹ̀ rí ibi dúró sí kò exist bí ìgbà tí ó exist ni a ní tẹ̀lé torí kò sí kò sí ìgbàláàyè pé ah Allah subhanahu wa ta'ala ní òní ká bẹ̀rù tọ́ba ti di kó ń bẹ̀rù nǹkan mi yàtọ̀ sóhun á ewu ńlá masalan amú àpèjúwe wa ń bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àti náà múra wọn sàbẹ̀ níṣẹ́ wọ́n dẹ̀ fẹ́ nìkan ṣe amírù lé wọn lórí. àṣìṣe kéèyàn misbehave kò sẹ́ni tí ò lè bá àfàwọn tó náà ọba yà sọ́tọ̀ àwọn ànábì ọlọ́run ọba. Allah subhanahu wa ta'ala ó ń ṣọ́ wọn ni lórí tó fi rán wọn láti ìgbà tó ti fi ránṣẹ́ títí tí wọ́n ó fi fi jíṣẹ́ àtìgbà tí wọ́n bá fi jíṣẹ́ tán. wọ́n ṣe tán wọ́n wò pé ọ̀kan ẹni tó já mi rò ní kí wọ́n dáná kí wọ́n kó sí. àwọn yòókù ń wò wípé ah, àṣà mi rù ní a tẹ̀lé ọ̀kan ni wọ́n ní rárá iná táàrí la sá fún la fi tẹ̀lé màmá sallallahu alayhi wa sallam ẹnìkan wá dé ìta àfojúrí oníká síbẹ̀ mustahil ara ara aklu salim ó ní ọlọ́run ọba ní kí ó gbẹnu òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ń bẹ̀ èyí ni wọ́n ń jà sí tiná ikú ọ̀rọ̀ déwájú òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ni ẹ̀yin tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ sínú náà bẹ́ẹ̀ bá kó síbẹ̀ ni inú náà lè bá wà títí díjọ́ gbẹ̀ndàkíá àìtẹ́ẹ̀lé òfin tọba yapa sí tọ́lọ́wọ́ bá fi rọ́jìṣẹ́ náà sílára sọ tọkọ bá ní báyìí bàbá ọkọ náà ní báyìí ìyá ọkọ náà bẹ́ẹ̀ torí nígbà tọba ẹni tó ní wàhálà jù òun lọkùnrin tọ́ ọ bá ti òbí ti di pípọ̀ àtẹ̀ntọ́ fẹ́ ṣe dà àtẹ̀ntí ọ̀fẹ́ ṣe dà gbogbo wọn ni wọ́n yọjú wọ́n ti tòbí bàbá di méjì àtàwọn bàbá bàbá ètò fojú hàn méjì ni àwọn ìyá náà ti di méjì àwọn àtàwọn ìyá ìyá tọ́ ẹ pé tọ́ bá ti sọ bá àwọn ẹ̀ẹ́dẹ̀ ṣe báyìí tọ́ bá ṣe báyìí so tí ìbá ṣe pé tí àrìn dúró lọ́wọ́ rẹ dáadáa wàhálà lè ṣẹlẹ̀. kí ni sẹ́rìn dẹ̀ lè fi dúró lọ́wọ́ rẹ dáadáa wọ fún ara rẹ ọ wà gbọ́ kéwúyé sí dáadáa bá a ṣe é ṣe tọlọ́kọláya ló fi jẹ́ pé ẹni tí ọ̀yẹ́ kó jìnà sílé kéwújú òun ni ọkọ ìyàwó àwọn ni wọ́n dẹ̀ mọ́ jìnà sílé kéwújú. àwọn ni wọ́n mọ́ jìnà sílé kéwújú ọkọ ìyàwó ni kó jìnà sílé kéwújú àwọn tí ò tí ì experience rí yóò àmọ́ experience ẹ̀ nísìn ọlọ́run bá dẹ̀ ni má faratna fil kitab min shay'in ààfin kankan lẹ̀ nínú tíra yìí pé ká wá ṣe àìdìkítà láì dá sí kò sí tọ́lọ́run ọ̀dá sí mẹ́ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tọ́ba ti rí báyìí báyìí ni ẹ ṣe tọ́ba ti rí báyìí bẹ́ẹ̀ tá a bá dẹ̀ di tẹ̀lé yùn kò sí bí ọ̀rọ̀ ti lè yanjú láíláí so èyí tọ́ba ti tẹ̀lé òfin ọlọ́run ọba òun òun lá tẹ̀lé èyí wọn láàdúró lé lórí but bil hikma wal maw'izatil hasana pẹ̀lú ọgbọ́n àti wáàsí ló pé rárá níta ń sọ ọmọ ọmọdé níta ń fi ń sọ tèmi náà lẹ́ ń sọ náà ṣe bí báyìí báyìí báyìí báyìí níbo ni tó ń tó ń dẹ́rù bà mí bẹ́ẹ̀ ni pé ọlọ́run bá sọ báyìí òjíṣẹ́ náà sàrà sàrà àwọn sàábé sọ báyìí ní tó ká mi lápákó náà nìyẹn àjẹ́bẹ̀ mọ́ mọ́ pé tèmi lẹ́ ń ṣe náà so bó ń ṣe ń bó ń ṣe ń ṣá bẹ́ẹ̀ náà ni wàá máa wàá dọ́gbọ́n máa ṣùgbọ́n tó o bá ní à mo èmi e, èmi ni baálé o wọ́n sọ fún ọ pé o ò tí tó baálé ṣe wọ́n sọ fún ẹ pé o tí tó baálé ṣe tọ́ <laughs> in the in the end ìwọ tó ní òdodo lọ́wọ́ ọ àdì ẹni tó yẹ pé ńgbà wọn bá ti bọ́ sókòtò ń di rẹ̀ sọmọ yìí pé àfi kọ́ máa kọ́ fọ́ ọmọ ká ká ká tó ló fi jẹ́ pé ìyẹn wà very cautious pẹ̀lú rẹ̀. ó gba ìmọ̀ àti diplomacy tó lágbára kí a má bàa dà yín ọlọ́run mustahil nǹkan méjì ò lè yàtọ̀ kí wọ́n wá rí mustahil mustahil mustahil <laughs> mọ example wa. Ah, yá lè yá àkè fantasy ni kò pèsè tó àwàkéyà mú example wa. sọ́wọ́n pé kò ṣẹ̀ṣẹ̀ dáyé kìí sí ń tàṣẹ̀ dáyé nǹkan tó wá tá a ti bá ń bẹ̀ ni mú wa mú example kan ṣoṣo wa. ilé tòun gangan yẹn bàbá ìyẹn bàbá ọkọ ó ní kí wọ́n bá ṣe ilé tòun ọkọ ìyá wa ní òun ò fẹ́ ṣe ní bẹ́ẹ̀ ibi tóun wà lòun ti fẹ́ ṣe ilé bàbá ẹ̀ náà ni ilé ọkọ náà ni ẹ ẹ̀wọ́n tí mo sọ náà ni ẹ pé èwo ni irú situation rẹ̀ náà. èmi eh. ọmọ mi àkọ́kọ́ tí mo fi fọ́kọ eh. níbo ni mo ti fi fọ́kọ níbo ni ọmọ mi ì fipá mọ́ wọ́n ní kí n gbé wá sókè lọ́hùn àbí bẹ́ẹ̀ kọ́ àwa la bí ọ ibi ló ti ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè méèkì ẹ̀ o wulẹ̀ wá ẹ má fàdúrà ràn wá lọ́wọ́. ẹ̀yin àwa tá a bá lè mèkè ẹjẹ́ á lọ adẹ̀ lọ adẹ̀ ṣe bẹ́ẹ̀ á o tiẹ̀ fi pọ́n wa lé ẹni ọ̀dà wà tó ọ̀bà ṣe ẹ máa ṣe lọ́dọ̀ yín lọ. hamadu basit yà áṣẹ kó náà bas kò lè tó bá ọ̀hún ilé ta ni ilé mi náà ni àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> so wọ́n fẹ́ wá ilé ọlọ́run ò ní kí wọ́n lè mèkè. Eh, you know so instant báyọ̀ máa ń ṣẹlẹ̀ instant báyọ̀ máa so that tọ́rọ̀ bá ti rí báyìí àkáfù dọ̀rọ̀ èyí tí ò ní múyàn kan yánrin wájú ń bẹ̀ lèèyàn tẹ̀lé bàbá ní ilé mi lẹ́ti ṣe ṣó ní ráìtì àbí òní ta ló bímọ ah, bàbá bàbá bàbá nínà ó ló lọ́mọ ó lọ́lọ́mọ náà nígbà tó bá ṣì tí n tó bá ń demand right lé lórí tí ì bá ṣe pọ́ tako ṣẹ̀ríà ó ní right ẹ̀ um, so gbé fẹ́nu gbé fẹ́nu. ọkọ ìyàwó decide pé ibì kan lòun àti àwọn òun fẹ́ lọ gbé. kí ni bí ok kí ni dì í bóyá fáwọn ọdún kan tó ṣàlàyé fún wọn tí méjì yẹn ò wá tí ò rí ibi dé sí lọ́dọ̀ bàbá ọkọ tàbí dàmí bóyá bàbá ìyàwó ẹ kí n lu bàbá ìyàwó Hmm? ok ok bàbá ìyàwó ó lóun ò fẹ́ kí ọmọ òun lọ síbi kan ọkọ ìyàwó dẹ̀ rí pé lòun fẹ́ kí òun àti ìyàwó jọ gbé. why. bóyá o rò pé látara. jẹ́ kí n fún ọ lẹ́gzámpù alọ́tọ̀rọ̀ ọmọ ọkọ ìyàwó fẹ́ lọ gbé Kaduna torí pé ó rí wípé àwọn facilities wà ń bẹ̀ ìyàwó wọn máa lọ kéwú at no cost. àwọn ọmọ òun náà mọ̀ lọ lé kéwú kò sígbà tó bá náwó rẹpẹtẹ bíi ti bí Àbújá lòun wà òun ó lè máa yọjú sí wọn ní gbogbo ìgbà arrangement yẹn òkè àwọn òbí ìyàwó ní ìlú àwọn Boko Haram àwọn ò lọ àwọn ò gbà kó mọ́ ọmọ àwọn lọ example yẹn ló ń sọ àbí yóò tẹ̀lé tiwọn oh, all right wọ́n right àwọn tí wọ́n ń bẹ lọ́hùn gan ọkàn wọn kó sókè àwọn tí wọ́n láyà gan tí wọ́n wà lọ́hùn wọ́n ń sá kúrò ṣé o understand so gbogbo orú nǹkan báwọn lè kí ni tí wọ́n ń sọ látẹ̀lé kí ni tí wọ́n ń sọ ṣé wọ́n rí wí so uh, maslaha raja tí ìṣúra ti ṣẹlẹ̀ báyìí kí ni àtúnṣe tó mókè àti tí ó dẹ̀ dálé lórí ni pé daf'ul mafsada ntí ó mú aburú wá bó o la ṣe fẹ́ ti dànù wọ́n rí sọ ní tí wọ́n sọ àbí bẹ́ẹ̀ kọ́ tó máa ń sọ yìí pé à ẹ à ṣe báwọn èèyàn kan náà ni wọ́n ń gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bọ̀t kìí ṣe yìí pé wọ́n mọ̀ọ́mọ̀ lè gbé bẹ́ńgbà tí wàhálà ṣẹlẹ̀ ibi tí wọ́n dáwọn sí nìyẹn aláwọ̀ èèyàn tí wọ́n jọmọ̀ ẹ̀yà tí wọ́n gbìyànjú wọ́n ti wà nínú wọ́n rí mọ́sídà yẹn tó ṣẹlẹ̀ wọ́n sá kúrò wọ́n dẹ̀ yẹ kí wọ́n sá kúrò ní lóòótọ́ so gbogbo àwọn ọdún kan báyìí lèyìn ó rò mọ́ra wọn kì í ṣe tí ọ̀rọ̀ sọ̀rọ̀ pé tí ọmọdé máa ń gégi àgbàlagbà ibi tí ó wò sí ní ọmọ wò but ọmọdé ọmọ wípé òun ṣà ń gégi ni ó ní gbìyànjú ó ní akitiyan ó ní gbogbo ẹ̀ but ibo ló fẹ́ balẹ̀ sí lòun ọmọ wò so gbogbo àwọn gbogbo àwọn experience yẹn á yára wa. ní nàtíjà tí ó bá jáde ń bẹ̀ yóò jẹ́ nàtíjà tó wà mature tí ò ní jẹ́ pé ọmọdé ní í ṣe wọ́n ẹni tí ń ṣe súnà kò lẹ́ni tí wọ́n sọ pé ọmọdé ní í ṣe torí ẹ̀wù àgbà ló gbé wọ̀ ọmọdé ò lè ṣèyàn lé lórí yes so èèyàn gbọ́dọ̀ gbọ́yùn yìí dáadáa ló fi jẹ́ pé kí gbogbo tí wọ́n bá ṣe yóò ṣe pẹ̀lú àròjinlẹ̀ yóò gbogbo àwọn kọ̀wá yẹn ló fi jẹ́ pé ẹni tí ń ṣe súnà tí ẹni tó lọ́jọ́ lórí ò bá sí ní súnà yóò tẹ̀lé ní súnà lẹ́yìn ni láti lògbésí ayé rẹ̀ kó lè bá yanjú kì í ṣe pé ní súnà ni wọ́n wà tẹ̀lé so tí ó wá pàtàkì lórí ẹni súnà ni pé ìyá ayọ́ alladhina amanu aminu ẹ̀yin tẹ́ ẹ lẹ́ gbọ́ súnà yóò ẹ tẹ̀lé súnà bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. èyí ló jẹ́ pé kí èèyàn fi lè kárí àwọn èèyàn alọ́hùn tí òfin ní jẹ́ pé èèyàn ṣe mistake kọ́lọ́hún ọba akọ́yà àwáyà ṣiṣẹ́ náà. sọ́wọ́n alẹ́gbà. wàhálà kọ́sọ́lá. lórí ọ̀rọ̀ àwọn sisters wa tán mú wálé kan yìí. náà. Eh, ó dàbí pé ó tẹ̀ tún ní more dimension jù ẹ lọ eh, like ìgbà míì bá délé mo máa ń bá wife mi sọ̀rọ̀ pé ah o rántí nǹkan tí sheik sọ báyìí lórí nǹkan báyìí báyìí ah a ní ariwo tán pa lókè òtẹ̀jẹ̀ káwọn mọ anything. eyín gan ni mo rò pé wọ́n sọ̀rọ̀ lé lórí jù. so o o meeting point làwọn èèyàn ẹlòmíín fi ń ṣe ṣe pé hardcore ni wọ́n wá So wa. ẹlòmíín tó tẹ̀ ní lecture lọ́kàn láti gbọ́ òní opportunity because of that. bẹ́ẹ̀ni mo tiẹ̀ mọ ẹni tó wá wọ́n gbọ́ kásẹ̀tì àbọ̀ Aisha ó dẹ̀ òun ó tírèsì ibẹ̀ lọ ó dẹ̀ gbòkè lọ yá gbọ́ láti Kòròdú ó dẹ̀ gbòkè lọ ó ní wọn jẹ́ kó wọn gbọ́ nǹkan kan látòkè délẹ̀ ó wá wọ́n pé ah, irú ìbá waste àsìkò èèyàn lélẹ̀ this is the issue àdánwò ńlá ni àdánwò ńlá ni àwọn aláriwo yẹn gangan ní issue tí yẹn bá ti wà solved gbogbo wọ́nranwọ̀nran yòókù máa wà solved àwọn kọ́ wọn la ṣé kò lè mú igi dání kọ́ á máa kó bọ̀yàwó níyàwó àti pé ojú ò kára mọ́ torí mo gbọ́ yí pé nígbà tí tó bá dé sí wọn níwájú aláàkọlùfàdìl mọ̀tẹ́lá adédokùn wọ́n máa sọ fún yí pé ṣé ká pa kéwùtì ká kúkú gbọ́ tí gbà ẹni wọ́n á fẹ̀ tó wá bára lẹ̀ yáni iṣẹ́ sí wọn àti tọmọdé sáwàsáwà yáni náà sórí bó ṣe wà lábàtà nígbà tí wọ́n ní ká lọ sókè kí àwọn ọmọ ìyá lọ́kùnrin wà ń sálẹ̀ in tó ń ṣẹlẹ̀ ní sálẹ̀ láàrin ọmọ ìyá lọ́kùnrin ó burú ju tí wọ́n tá sọ ìlọ sọ́yìn ọ̀dọ́dọ́ tó ń túmọ̀ sí pé kí ni iná ò tí ì tàn lásọ nìyẹn o ẹjọ ẹ pé kìí ṣàwọn nìkan ni wọn ò lẹ́kọ̀ọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọkọ wa náà tí wọ́n wà ń sàlẹ̀ àwọn náà lẹ́kọ̀ọ́ torí bá a bá ti sọ tiwọn náà ká sọ ti àwọn atakùn náà àìlẹ́kọ̀ọ́ yẹn general ni so kí olúkálùkù tún àyè tiẹ̀ sí kọ́lọ́hún fún àtúnṣe náà ṣiṣẹ́. bí bá ń kọ bàbá wọ́n láàlẹ́kọ̀ọ́ tó ọlọ́run jẹ́ a lè gbọ́ yé òdodo ọ̀rọ̀ ni bí àwọn ọkọ̀ wa ṣe rí bẹ́ẹ̀ náà làwọn ìyàwó wa rí òdodo ọ̀rọ̀ ni tó wọ́n ní àwọn ìyàwó wọn lẹ́ẹ̀ lọ tó àmọ́ níbi sọdé ẹnìkan ò wá síbí gbọ́ lẹ́tọ̀ kó wá ní pàwọ̀ ọkùnrin ò wọ́n lójú káwa mọ́ àmọ́ ẹjẹ́ kéjú ó kẹ́yìn náà mọ́ lókè o jazakumullahu khairan sa náà ní kákó tán tó tá ti kírun kákà máa lọ ni kó wá di pé àtúndára wa dúró wọ́n ní tí n bá tún fẹ́ fún wa lóúnjẹ di sunday ẹwọ̀n pé mo ní àwọn tí ò tí jẹun ní sunday kan dúó káwa jẹun a dẹ̀ jẹun àbí bẹ́ẹ̀ so now so ọlọ́run sọ alẹ́ sáré ní àwọn ètò ìnáwó wa lóríṣìíríṣìí ṣe bá ti máa ń so kí. Ki... Ni on behalf of myself àtàwọn bàbá àti gbogbo àwa gbogbo àwọn elétò wọn ní ká dúpẹ́ fún gbogbo jàmá gẹ́gẹ́ bàbá ṣe dúpẹ́ sókè ọlọ́run kó san wá lẹ́sàn rí gbogbo oníkàlùkù tó dá sí pẹ̀ládùá ìnáwó lóríṣiríṣi kí ọlọ́run bá kó dákun kó bá san wá ní ẹ̀san rí kí ọlọ́run kó jẹ́ kí oore náà kó kárí ẹnì kọ̀ọ̀kan wa ní ká kírun ní ẹ̀jẹ̀ akírun so ẹ̀mí owó ti balẹ̀ ńgbà náà torí tí mo fẹ́ béèrè ẹ lè mú wá ẹ má wàá kánjú o tẹ́rí pé mo ti fẹ́ afẹ́tura wá lẹ̀ ni ẹ má kánjú torí ẹ má bínú á gbowó lọ́wọ́ ara wa jazakumullahu khairan subhanaka allahumma bi amdika ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi